وكل بدعة ضلالة وكل ضلالة في النار akí gbogbo ẹ̀yọ́mọ yàwá tí a ń gbọ́wà nínú masalasi àti kò tí a bá ti ń gbọ́ra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí الذي جعل لكم الأرض فراشا والسماء lórí ẹ̀ òun náà ló pa àti àfi lè kọ́lé lórí ẹ̀ òun náà ló pa àti àfi lè gbin irúgbìn lórí ẹ̀ tó wá jẹ́ tó bá da ilẹ̀ ilẹ̀ yìí ní tó le ni ní tó lágbára ní tábàrà wò ká bóòlù àbáṣe máa kọ́lé bóòlù àbáṣe máa gbin irúgbìn ilẹ̀ àbá máa jẹ wọ́n ti sàmẹ́ àdìyà àdì ọba táwọn yìí òun náà ló ti sábà ní ìkàtí ó mọ wá dé lórí nínú àdíjọ́ àti sọ̀rọ̀ ìbùkárí àti sọ̀rọ̀ muslim ó ló fẹ́ lọ́wọ́ àdíjọ́ lára àjọ sọ́lá ń pé ayé zẹ́mi ààbọ̀ ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù lórí pé kò tẹ́sẹ̀ tó gba wájú ẹ̀ níwájú ọ̀wá sọ̀rọ̀ àwọn ọ̀tà àdá àlejò wa sọ pé àtẹ́jú ara lè láàyè ní ìdán wà wúwà ọ̀lá ẹ̀ṣẹ̀ tó tóbi jù láyé yìí òun náà ní kó bá ọ̀wá sọ̀rọ̀ àwọn ọ̀tà àdá kó bá wọ́rọ̀ mú àlọ́ sí àwọn àlọ́ ìgbọ̀wá wáyé kí ni tó jẹ́ pé kú láti ní kí àwọn ẹrú sí ìtumọ̀ máa ṣe pàlọ́ àná wọ́n tààlà tó yẹ pé tí yorùbá ṣe tí yorùbá máa ṣe fún yàrá yóò tó kùn fún yóò fi di ààrẹ tó bá jọ gbé àìyá tí ó kò tẹ̀lé nínú náà. Màá tún ìjọba ìtọ́jú ọ̀la wà ní wọ́n fún àná ìtọ́ ọ̀la ní ọ̀sọ́lá pé Allahu àwọn méjèèjì ni wọ́n àyà nínú nǹkan tí wọ́n bá mọ̀ ní ìmọ̀ kọ́dà tí wọ́n mi wà táwọn tàbí bá mọ̀ tó máa nímọ̀ nípa rẹ̀ wọ́n tún wá jákẹ́ ìbéèrè mi gbà tó jẹ́ pé àdáǹtọ̀ ọ̀la àrẹ òṣèlú ó tún ní nǹkan mi tó fẹ́ tó bá wọn tó ní àbọ̀ sí gbogbo àwọn ọ̀la yìí ní nǹkan tó ṣe pé ó wà lọ́kàn àtàwọn ní nǹkan tó gbajúmọ̀ àdáǹtọ̀ ọ̀la àrẹ òṣèlú àpẹẹrẹ lẹ́yìn òun náà ní àdéhùn kan tó wà nínú ọmọ báàbù ẹ̀yìn nínú àtàlẹ́ ìlú Bukhari àdéhùn àbúlá ìlú sallallahu alaihi wasallam ó ní àpèjúwe mùsùlùmí ó ní àpèjúwe mùsùlùmí ó dàgẹ́ bí àpèjúwe igi kan ni ànábì sallallahu alaihi igi yìí ó ní igi náà sọ yìí igi yìí ní máa wù èso ní máa léso tó dá léso igi yìí àwọn ewé rẹ̀ ló ti kí ní ewé rẹ̀ dànù ànábì ní àpèjúwe àpèjúwe mùsùlùmí ànábì wa ní ta ló ju àwọn àbí wa dákẹ́ ọlọ́run mọ́. àbúrò ẹ̀sùn ọmọ àwọn òjì ọ̀gá wa ó ní ó wá tọ́ka ọ̀ ibi á gbá ẹni sọ òun náà ti ni òun náà ti àlá ọ̀ òun náà ti yí ìdẹ̀bí nù. ó ní àmọ́ òbí ní ti lójú ní bẹ́ẹ̀ ní bá òun kéré jù láàrin àwọn tó wà bí ìkó wa fún wa sáré àwọn ọ̀rọ̀ àná ìsọ̀wọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ sí òun náà ti yí ìdẹ̀bí nù. so àwọn tàbí nígbà míì sáńgbà béèrè béèrè lọ́wọ́ wọn wọ́n dákẹ́ wọn ní fẹ́ẹ̀sì nítorí pé kí ni wọ́n rò pé báyà lẹ́sọ̀ láwà lẹ́sọ̀ láwà tó ní kí ni ó tún ní ìmà bí ìgbẹ́ ẹ̀dá ìpá wọn. ìbò mi wà ṣé báwọn tàbí ó ti dáhùn ìgbà ilé yìí ò lọ́dọ̀ ti wá ìdí jẹ́ bẹ́ẹ̀ wọn náà ní sáà lẹ́sọ̀ láwà lẹ́sọ̀ láwà tó láwà fàábà jọ̀dọ̀ pé àtẹ̀dúró lẹ́mọ̀ ní ìmọ̀fì. ẹ̀ tàbí ǹjẹ́ ẹ mọ ẹni tá à ń pè ní àlùmọ́fì ẹni tó jò kalẹ̀ ẹni tí ò dígá tí ò dígo àwọn tàbí wá ní àlùmọ́fì tòfin náà mọ́lá ìrọ̀hámà lẹ́wù wọ̀lá ìrọ̀ yìí ẹwọ ẹwọ béèrè ẹwọ wọ́n ti dáhùn béèrè yẹn kí ẹkùn lè dáhùn béèrè yẹn fún ọ̀tọ́ náà ni pé àlùmọ́kùnrin tó mọ̀lá ìrọ̀hámà lẹ́wù wọ̀lá ìrọ̀ yìí ìgbà ẹni tí ń jẹ́ lóṣùpá lẹ́wọ̀ òun náà ni ẹni tí ò ní owó dírámù tí ó sì ní owó dírámù dínárì olówó lọ́wọ́ olówó tà ní lọ́wọ́ lọ́dọ̀ tiwa táwa mọ̀ ẹ̀dí bá wọn tó tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ eléyìí náà fún àpékè ni kí ọmọ ọkọ nípa ilé ìyá màmá a nílé ìdí tí mo máa ó báyìí báyìí nípa yìí ó gbà pé tá a bá padà wá lérò mi tó tún máa tó máa ń à ó fún báyìí náà wọlé pé á àjẹ pé inú nǹkan tẹ́bi náà mà ní àmọ́ tẹ́bi bá ti dúró pé gbogbo ẹ̀ náà mo mà mo ti rí inú tẹ́bi bá ti sọ̀rọ̀ ta ló tún bẹ̀ kó tún sọ̀rọ̀ lé gbogbo àwọn ọmọ yóò máa tún àpékè gbéra rẹ̀ dípò ta ni dípò ànáyìnkà wà wà ní ọ̀sán lá àbí bẹ́ẹ̀ ń gbéra rẹ̀ dípò àwọn ọmọ àti ọ̀ ànábìyà ọlọ́run tàbí pé àlùmọ́tìrìsù àti ummati àwọn obìnrin ummati pé ẹni tá a lè pè ní mọ́tìrìsù náà àwọn ọjọ́ mi òun náà ní tó jẹ́ pé kí ni yawm al-qiyamati bis-salat waz-zakat was-siyam ipe ẹni tá a lè pè ní tó tó kẹrẹ nú àwọn ọjọ́ àníjẹ̀ wájú rẹ̀ fún wa ipe òun náà ní yóò wá wájú ọ̀gbìn àkìyàmà ẹ̀rọ ẹ̀ pé àwọn ẹ̀ pé ìlànà ẹ̀ pé ó tún gbogbo àwọn tí dáadáa lórí ti tó pé àmọ́ tá a bá wá lọ wò ó tún wá rí pé bẹ́ẹ̀ nú rẹ́kọ́ọ̀dì rẹ̀ ní pé owó ẹnìkan níjọ́ kan ó pa ẹnìkan níjọ́ kan ó ná owó ẹnìkan lọ́nà àbòsí níjọ́ kan ó sábòsí lórí ẹ̀kan níjọ́ kan ó sọ ó sọ èèyàn lẹ́yìn níjọ́ kan gbogbo àwọn eléyìí náà bẹ́ẹ̀ nínú rẹ́kọ́ọ̀dì ẹ̀ ó sì tún ní ìwọ̀n tó pé ó láwẹ̀ tó pé ó ní gbogbo ẹ̀ tó pé tó yẹ pé gbogbo àwọn nǹkan tó lè yìí ìfọ̀kànbalẹ̀ ń bẹ irú ẹni bẹ́ẹ̀ pé á kọ́lọ̀ mọ́ mu alókù bẹ́ẹ̀ bí àti nàá mi lọ́kùnrin lẹ́nu wa pé kọ́lọ̀ mọ́ mu alókù á mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe kò nígbà tó lẹ́sìn dúró ẹni dáhùn bá wá lé sí ìdúró rẹ̀ làwọn tí wọ́n ti sàkóso mọ́ nígbà tó wà láyé fún máa jáde wá eléyìí ní àkọ́fà mi lọ́nà ìkọ́ ọ̀fẹ́ bẹ̀ sàdúró yìí eléyìí ní onáwó mi owó dúkìá mi mọ́ tó ti ọlọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ òrukàn onáwó tí lábùlà tún mo dé bẹ́ẹ̀ bẹ̀ tọ́ mi lónìí eléyìí ó ní wọ́n fi ọjẹ́ tí a máa tó káàkó fẹ̀ sí wa lórí nígbà tó fi wà láyé gbogbo owó tí wọ́n ní kó wọn fi sáàbà ní fún wa kó fi tọ̀nà fún wa kó fi tomi fún wa kó fi tẹ̀lé fún wa gbogbo ẹ̀ ló ná kó sáàbà ní kankan fún wa olóòjé kọ́dà àwọn tí wọ́n lásìlẹ̀sì lójú ọ̀nà tí ò da tẹ́ẹ̀ tí wọ́n lásìlẹ̀sì lójú ọ̀nà pé ọ̀nà bàjẹ́ ẹ̀ tún ẹ̀ àwọn ẹlòmíín náà dé àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn ká o sọ̀rọ̀ mi lẹ́yìn nígbà báyìí mo fẹ́ gbẹ̀sẹ̀ sí lónìí àwọn lọ́dọ̀ tá àwọn yìí yọ̀wọ̀ la yọ̀fà òmàlóyún wọ̀lá àbàlù owó òní sábà níjọ́ náà ní àwọn wèrè àwọn aláìní làkà inú àwọn kèfè ní ṣe pé tó fún wọn bá kú wọ́n fún wa kó wọ́n fún wa kó wọ́n kó dọ́là wọ́n kó góòlì wọ́n kó bẹ̀ wọ́n wá sí máa papọ̀ mọ́nù sáré ebi tọ̀ ọ́yá máa lọ bí náà wá sí àti àwọn ẹgbẹ́ kò lóyún wọn bẹ́ẹ̀ bá mọ̀ sí wẹ́lẹ́ ìwà ìfúnra ní ìṣẹ̀rí àṣẹ̀rí àti ẹ̀lọ́ wú ẹ̀kọ́ owó yẹn ìṣẹ̀ wà láyé ẹ̀sẹ̀ kí ni ẹ̀sẹ̀ àǹfààní. nínú ìdájọ́ ìṣẹ̀rí àmì ọba síyàn má nǹkan kan tó lágbá tí ó wúlò fún yẹn tó wà láyé yàní ìṣẹ̀rí àpamọ́ kásẹ̀ náà tú àkọ́ káwọ́ sáré torí ẹ̀ tágbàdé wá ti yọ òka o wọ́n lọ tún sáré yẹn wú ẹ wàá yọ òka lọ́wọ́ ẹ tó gbé òwúlò góòlù tó wà lọ́wọ́ rẹ̀ kò sì ní sábà nílẹ̀ ìfẹ́ yóò bẹ̀rẹ̀ jẹ́ra ní ó wùlò fáwọn tó wà láyé ó wùlò fáwọn tí ó jogún ẹ̀ so àtọ́ àjọ àti àwọn tá à ń sọ yìí àwọn yóò máa wá béèrè ẹ̀tọ́ wọn ìpẹ́tọ̀ ẹ̀tọ́ tèmi kọ́ àhánì sallallahu alaihi wasallam tó nípa yóò sọ hádá min hasanatihi wà hádá min hasanatihi wọn máa wá múnú sẹ́ dáadáa kò sí nǹkan ní ìmọ̀lúwẹ́ nípa rọ̀ wọn máa múnú àfáàdì àtàlẹ́sì tó wá ti gbé gbogbo tẹ́ dáadáa rẹ̀ wá sí yíyán tí ò tẹ́ dáadáa ní ìmọ̀ àwọn yẹn tún bẹ́ẹ̀ lẹ̀ tí wọ́n fẹ́ gba ẹ̀san wọn ànábì yìí wọ́n máa mú inú aburú àwọn eléyìí wọ́n máa wá já fún inú iṣẹ́ inú aburú rẹ̀ títí tó yẹ pé kí ni ẹni wà ní iṣẹ́ dáadáa kankan máa ta aburú ní wà jẹ́ olú ẹni báwọn ẹni tó máa fúnra rẹ̀ bàtó lè hàbí náà lẹ́yìn ìgbà yẹn wà sí kí ni wọ́n wà mú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà náwó sọ́ọ́ sínú náà látàrí kí ni ẹ wo kí ló fà á nítorí pé kí ni nítorí gbogbo tí a burú àwọn tí a tún fi ẹ̀kú jẹ́ tó ṣe tí ó kà á kún nígbà tó wà láyé níbo la ti lọ òun náà ní pé kí ni àtàlàyé sallallahu alaihi wasallam tó bá béèrè lọ àwọn tàbí tó bá béèrè kẹta lọ àwọn tàbí ń gbà mí wọn adákẹ́ wọn ni Allahu wa rasuluhu a'lam ìmí tó bá dáhùn lójú dáadáa wọ́n dáhùn rẹ̀ pé ìjọba yìí ni àmọ́ ó tún fáyé pé ó lè má jẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àdéhùn sallallahu alaihi wasallam ó fi rẹ̀ wọn náà ní àlùmọ́ tò nínú eléyìí tó bá àwọn tàbí máa wá dákẹ́ tí o tiẹ̀ ní sọ rárá òun náà tó ní òun náà ní máa dùn jábà tí o bá nípa wà sọ́lá pé Allahu wa olùkú ààrẹ bàtà níbi bíi lọ́wọ́ rẹ̀ pé ìrẹ́ Mu'adh ǹjẹ́ o máa kí ni ẹ̀tọ́ Allahu hàn ó tàbí àwọn ẹ̀rẹ́ àníbi wá pé akùnlọ́ọ̀hí alẹ́ ìbáyé ẹ̀tọ́ tí Allah subhanahu wa ta'ala tó ní lórí àwọn ẹrúsìn rẹ̀ òun náà ní ni ayé àdúgbò wù wàlà yóò ṣe fún ṣe ìhà òun náà ní ká máa jọ́sìn fún àwọn subhanahu wa ta'ala pé kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ máa tẹ̀lé ní ká máa fa àṣẹ kàmí bàbá wa òun náà ní ẹ̀tọ́ gbòógì tí àwọn subhanahu wa ta'ala fún ní lọ́dọ̀ wa tí ẹ máa fi wọ́n tẹ̀lé àti wá ní ẹ̀tọ́ táwọn ló gbà òun náà ti fi ní alá yóò àdìbá máa ń la yóò ṣe fi yí ẹ̀tọ́ tí wọ́n ti pa ẹbọ papọ̀ mọ́ ìṣiṣẹ́ rẹ̀ fún ní fi àjẹ́ tó yẹ pé ó ń túmọ̀ wàláàbí alú ìlànà àdáyà pé a ń pa nǹkan míì a máa pa àpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní ìtumọ̀ wàláàbí alú ìlànà àdáyà ó ní ìtumọ̀ rẹ̀ ni pé wàláàbí ó ní láti ṣubú billahi shay'a ó ní ẹ má pa nǹkan kan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ayé láti ṣubú billahi ghayrahu ẹ má gba nǹkan kan ní papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn orogún tẹ̀ papọ̀ mọ́ allati la tanfa'u wa la tadur àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé la tanfa'u wa la tadur wọn ò lè sàǹfààní fún yín wọn ò sì ní àtìlẹ́yìn àtọ́ lè kó báyìí wọn ò láǹfààní ẹlòmíì yóò lá tẹ́ǹtì ẹwà bá ẹbà pàrọ̀ lápá rẹ̀ ẹbà oúnjẹ níbi rẹ̀ ẹbà òka kí ló dá òka kí ló tí ó sàfà nípa kí ló tí ó gbà ọ́ lápò ìdí àbú ẹlòmíì ilé rẹ̀ ó jó ilé rẹ̀ ó jó náà yóò jó náà tó ti tóbi rọ̀ sójú ọ̀nà ti tóbi rọ̀ sójú ọ̀nà ìgbélé ní ìlú máa sọ́hun ilé ó ti jó owó ó ti jó papọ̀ òun náà lélẹ́yìn òun náà kò sí ìnira wọ́n lè fi fún wa nínú àwọn ìtawà ńlátàn nítorí pé ìnira kan bẹ tí o báwọn kìíní lè fi fún wa òun náà ní pé ìnira pé wọ́n lè sọ wá di ìṣòro yìí wọ́n lè sọ wá di ẹlẹ́bọ kò wá sí ìnira tó burú tó kíni kí ìwọ ní ajá àdámà kó wá ti gbé ilẹ̀ àmọ́ ìnira táwa ọkọ̀ kàn sí ní pé àwọn kìíní yìí pé wọ́n lè dáàbò bò wá níbẹ̀ àbí wọ́n lè kó ìnira ìbá wa táàbà máa ṣe gbogbo àwọn kọ́tà ń ṣe kó o lágbára láti rẹ̀ kan bẹ́ẹ̀ ẹlòmíì ìpè ah, àwọn ètò tóun ṣe yìí àwọn ẹ̀bẹ̀ àgbà tóun ṣe yìí òun náà nípa tóun ṣe kíni tóun fi ń jíjẹ tóun fi ń fún òun náà nípa tóun fi ń lọrẹ tóun fi ń wọrẹ nígbà tóun bá dákù òun náà nípa tóun fi rọmọ bí òun náà nípa tóun bá sàárẹ̀ tóun fi ńlá tóun fi ńlá làbíà òun gbélé yìí òun náà làbíà ìdí àbá sọ pé àwọn nǹkan wọ̀nyí láti ẹ̀dùn wà látẹ́fà wọn ò lè sàǹfààní fún yín wọn ò sì ní ìsìn àkàtà lálẹ́ kó bá yín wà á ń tún ta àlàmú náà ànáwó làwọn bàlá fún yẹ̀ tó kù ẹ̀yin náà ti mọ̀ fúnra yín wọ́n bá bèèrè lọ́wọ́ ara yín ẹ̀yin náà mọ̀ ìpè òtúnba mi ẹ̀ lọ́ba kankan tí ń ṣe áàtìkì fún ní ẹ̀dì máa ipe ánàlẹ́bí ẹ̀dọ̀ òkun ilé ìjọba tó pé ìdáhùn ìsọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sọ́lá kí ń pè yín lọ síbẹ̀ yìí àmì tawhid Allah subhanahu wa ta'ala huwa al-haq pé nítorí bí pé ìlú tó lọ́sí pé kẹ́ mú Allah subhanahu wa ta'ala lọ́sàn tó kẹ́ má pa nǹkan kan mí papọ̀ mọ́ níbi ìjọsìn fún ni àbí níbi iṣẹ́ tí ń ṣe ní àbí níbi orúkọ rẹ̀ àtàwọn òwe rẹ̀ ní ẹ̀yìn náà mà ọkà ara ẹgbẹ́ kìíní pé ní ìyòdòdò ni ẹ̀mà nítorí pé kí ló wà sí àti kùránì ti ṣe kìíní tó fi ṣe ìdáàmú agbéwọ́n mà nítorí fi ṣe ìdáàmú agbéwọ́n tó bá ti mú ìyàn tó fi gba tàbí ìlú òbí àwọlé tó gbà pé ẹni yìí ń ṣe gbogbo ọ̀rọ̀ láì ń ṣe gbogbo ọ̀rọ̀ láì ń ṣe gbogbo ọ̀rọ̀ láì kí ló dé tó wà ní ṣe tó bá ní ma tẹ̀lé tó wà tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ kí ló dá ní ma tó dùn rẹ̀ bẹ́ẹ̀ wọ̀nyí láì mọ́sálù àlá kọ́dà àwa náà láwùjọ wa tá a bá rí ẹnìkan tó jẹ́ pé òun ní gbọ́ bùkátà yẹn òun ní ṣe òun ní òun ní rọrọ léwe òun ní ra kọ́kọ́ òun ní kọ́ ní jẹ òun ní kọ́ ní mímu tó wá ṣe tó wá ta ìlókù sí rẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn gbà tí wọ́n bá bọ́ omi tí wọ́n fi bọ́ omi náà ní pé aláìsàn lè bọ́ yìí ẹbí wọn náà ló máa wọ́n yìí ẹni wọ́n ẹni báyìí ipe ah, á kọ́dà oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán ọ̀dọ̀ ẹ̀dá ló ti jẹ́ òun náà ní fún aláṣọ tó wọ̀ òun ilé tó ń gbé òun náà ló òun náà ló pèsè rẹ̀ pọ̀ ọ̀dọ̀ ẹ̀dá ló gbé tó bá rí ọ òun náà ló sọ wọ títù rẹ kí wàá ló tún fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ló tún fẹ́ gbà tó tún wá ń ṣe kí ni tó tún wá ń ta ìlójútì rẹ̀ báwọn láàrin ara wa àwọn náà mọ̀ sọ̀rọ̀ rẹ̀ káwọn wá sọ pé àwọn ọ̀sán àwọn ọ̀sán àdàpọ̀ pé oore tí ń ṣe fún wa àǹfààní tí ṣe wá ìdẹ́ra tó ṣe wá ó gbogbo ìdí àtìkùn ara àdára wa lọ òun náà lọ́pàá tí àwọn àwọn àlàfíṣe ìdáàmú pé ẹ̀yin náà mà ẹ mà lọ́kà ara yín déédéé wọn látara tàwọn ìlú kò bí yá ni pé kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ pa kankan ní àwọn ọmọ àwọn àlẹ́ ìdára àwọn tí nínú àwọn tẹ̀sí ọ̀dá ìdára fún ọ̀gá ó ní wàá tún ta àdàmú ó ní ẹ̀yin náà mà pé kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ̀jọ́ tuntun sàmì àpẹ̀lọ́pọ̀ yàtí àwọn àlọ́ ìpè ó sì wà nù àtọwọ́d tàbílán ní mọ́tà ó wà nù àlèjì tàbílán ní ìta àlejò mọ̀sára ìpè kí ni pé ààbò lọ́pàá nǹkan kan ní ìgbà pàmò àwọn àrùn ọ̀la ara ó ti wá di ìtẹ̀wájú pàtẹ́ màmá eléyìí nínú sùnmọ́ ẹ̀ ló wà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àtúntì ẹ̀gbà wa mí nínú àdínkù nínú abẹ́rù Abdullahi bin Abbas radiyallahu anhu Abdullahi bin Abbas radiyallahu anhu ó ní Ah, àwọn kan wá bá nàbí sallallahu alaihi wasallam àdìsí mi ó ní àwọn kan wá bá nàbí sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún nàbí sallallahu alaihi wasallam pé ẹni wá bá nàbí pé wá ní masha Allahu wa shi ó ní á ah, tí Allah subhanahu wa ta'ala bá kí wà ní wọ́n náà ní ah, kí wọ́n náà anábì wa sọ fún pé àjà àjà ní ìlànà ìlú ìjà rẹ̀ ìpè tó fi mí ṣe akẹgbẹ́ Allah subhanahu wa ta'ala ni ó fi mí ṣe déédé Allah subhanahu wa ta'ala tó anábì sallallahu alaihi wasallam máa ní á anábì wa gbà wọn ó ní kúlì máa ṣá Allahu wahda gbogbo tó bá bẹ́ẹ̀ ṣe sọ pé máa ṣá Allahu wahda sí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ kí ló bá dé anábì sallallahu alaihi wasallam tó fi kọ̀ fún tàbí tó sì fi lè máa níbi kíkọ̀ tó kọ̀ fún yìí a rí pé àdìsí kan kọ́kọ́ wáyé àdìsí tùbẹ́yì ọdí ọláwọ̀ àná tùbẹ́yì yìí ọmọ ìyá àńjà ọdí ọláwọ̀ àná ha ní níbi wọ́n jọ mú ìyàmì náà rẹ̀ tùbẹ́yì wá lálà ó lóun lálà ẹjọ́ kan lójú oorun ó ní nígbà tó wá lálà òun á rí àwọn àwọn olóògbé lọ pé ta ní ọ̀kọ́dù náà ní ìyàwó wọ́n ní àwa tó rí yóò àwa ìyàwó yìí àwọn olùwà sọ fún pé ìnákun làǹtù mọ̀lọ́wọ́ láwùlà ànàkùn ìtàkùnlú ọ̀dẹ́ ìgbìmọ̀gbà ó ní á ìjọ tó mọ̀ dáa mọ̀ níyò ìjọ tó mọ̀ dáa mọ̀ níyò èèyàn rẹ̀ mọ̀ níyò tí ìbá ti ní kan náà tó bà yín jẹ́ ilé kan náà ló kọ̀rọ̀ yín jẹ́ tí ìbá ti fẹ́ máa sọ pé kí ni ọ̀dẹ́ ìgbìmọ̀gbà ẹ máa pe ọ̀dẹ́ ìwòyí ọmọ àwọn ọ̀hánìwọ̀n tààdá aṣọ ìtàn òṣèré fúnra wa fẹ́rẹ́ ní orí ìgbà ìjọba ìlú kàtẹ́yìn ìpè tó bá táwọn ìyàwó ní lọ́sí pẹ̀lú màmá òṣàlẹ̀ òṣàlẹ̀ àdúgbà sílẹ̀ máa ti abá tó dé bẹ́ẹ̀ iṣẹ́ àwọn nínú sóràtò lábàrà ìtàn. so àti ẹ bá ti pé ẹ máa ń pe òṣèlú ní ọmọ àwọn òṣàlẹ̀ òṣàlẹ̀ á ìjọ tó dáa ní ìjọ tí yorùbá máa ń fẹ́ ṣe kí ni tí yorùbá máa ń raka tó tí yóò tó papọ̀ mọ́ ni àmọ́ nítorí ṣe ń bẹ lọ́wọ́ yìí á ẹ̀ẹ́dẹ́ bá bò ẹ̀ẹ́dẹ́ ìyá rẹ̀ á àwọn yòókù náà wá fún létí ibi ìnáwó làásùn ìkọ̀wé

ọwọ́ ni a ah, ah, ẹ̀ṣí tẹ́lì èèyàn lè mọ̀ ní yóò ẹmọ̀ dáa níwà gbogbo lọ́wọ́ dáa nípa yóò lọ́wọ́dà annakun jẹ̀kùnrù náà ẹ̀dà ẹ̀dà ìmùwà kí ẹ bá ti pé ẹ máa sọ pé kí ni ẹ máa sọ pé àdáké yìí ta ọmọ ọlọ́run ẹ máa ta níbi ìta lọ́mọ àwọn ọ̀ká ni wọ́n tààlà yìí tó kùkù yìí náà kí ẹ bá ti léyìn ni á èèyàn dáadáa lè bàjẹ́ bẹ́ẹ̀ ni tí ó tọ́ tá a bá ti yọ ní kú bẹ́ẹ̀ tá a bá ti sọ àwọn ọ̀ká ni wọ́n tààlà di ọ̀kan tó so gbogbo tó kú ọ̀rọ̀ nínú ìfẹ́ àlàyé ó dùn ṣe fún wọn pé tọ́ ọya ẹ gbọ́ tí àlẹ́yìn káwí o àwọn ohun títa láti dá wá dìbìrẹ̀ ẹ̀ ń kó owó gbà ìwé kí ni pé ẹ ó àwọn ọkùnrin àwọn ọ̀tà ara tó ti ni àlẹ́ nípa gbà gbọ́ ni kó ti ni ìgbà láti máa sọ ní pé tọ́ ẹ wá wo tí àlẹ́yìn ṣe kọ́dà nínú inú àlèjì tí ànábì Ìsá mú wá táàmù sí bíbélì ìpè ànábì Ìsá náà sọ bẹ́ẹ̀ ìpè ànábì kan bẹ́ o òjíṣẹ́ kan bẹ́ o tí ó wà lẹ́yìn ìgbà tí bá lọ sẹ́ o tó bá dé o ẹ̀tẹ̀lé o á lè má sàlàyé lè fún wa nítorí pé àkùrán ti fi ilẹ̀ fún wa ibi ànábì Ìsá sọ fún wa pé wọ́n bá ṣèrọ̀ bìrọ̀ tó lè yá sí ìgbà àdìsúnmù àmàlì ìpè inú tẹ́tí wọn á jẹ́ fún yín òun náà ní ló jẹ́ fún wa àmọ́ àwọn sọ kí ni wọ́n sọ di yóò bá jẹ́ fún wa nítorí pé kí ni látara pé àmọ́ ṣe kéé ta wọn ò ràn kàn pé anábì sallallahu alaihi wasallam yóò dìde látọ̀dọ̀ látọ̀dọ̀ àwọn lágbára nítorí pé láti gbà láti anábì sahab lẹ́yìn anábì anábì ismail anábì kan kò wáyé inú gbà anábì sallallahu alaihi wasallam láti mú lágbára láti inú àwọn bàbá ìsọ̀rọ̀ yìí olùkọ́ àwọn ìṣẹ́ òní wá ànábì Mùsá ànábì Ìsá ànábì Zakariya gbogbo wọn yẹn yẹn lọ́dẹ wá wà ànábì Yahya inú àwọn ọmọ bàbá ìsọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ti wá. ìyẹn tí lóòtù wá ń sùn wọn lẹ́nu wọn wá ń sàn pé kí ni pé ànábì bẹ̀rẹ̀ tó bá tún déhùn náà wọn sàn pé yóò dé látọ̀dọ̀ àwọn. bàtà wọn adúgbò ànábì yìí wá dé ó wá dé láti ilẹ̀ ìrànlábáwá wọn ṣe ìjọ̀rọ̀ òun náà ló bá níbi yóò gbọ́dọ̀ àmì padà pé á ah, eléyìí yóò àbọ̀ ọ̀sán títa wọn àbọ̀ ọ̀pọ̀ tó òun náà ló bá tí ah, tùbẹ́yì olùkọ́ ti sọ fún abẹ́ kí ni a ìjọ dáadáa ní láwùlà ànákún tàkùlúnà àìsà ìmùwà tí ìbá ti pẹ́ ẹ̀ bá ń sọ yí pé ànábì sọ màá wọ́n hàn mú sàálà ni ẹ̀ kò jésù lọ́mọ ọlọ́run ó ní ìjọ dáadáa ní àwọn náà wá fún àwọn tó máa kọ wéyìn táwọn táwọn kọ̀ ìgbé ẹ̀yìn náà láàyè kùlà ibi tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ tí Muhammad náà bá fẹ́ òfin ìlú pàtó wá jí lójú ìjí báyìí pé ẹ́ aláwòrò ńlá yìí onímọ̀tò lọ́sọ̀ bá àwọn ọ̀kan tó ń sọ fún nínú àwọn ọ̀kan ábàlù ní ìfọ̀lá ah, ẹ máa sọ jáde lóòótọ́ lẹ́nu ìdíbà mi àmọ́ tí ẹ bá ṣe ń torí nǹkan báyìí báyìí àti òjé fi ń pọ̀ fún yípa tẹ́ẹ̀ tí máa wí àmọ́ ní kí o ànábì ní ẹ má wí bẹ́ẹ̀ mọ́lá tẹ̀sùn ní láti olú máa ṣá àwòrán ọ̀dá àlùmọ́ ẹ má máa sọ pé tí àwọn àlùmọ́ wọ́n tààlà bá fẹ́ ẹ má máa sọ pé tí àwọn àlùmọ́ wọ́n tààlà bá fẹ́ tí Muhammad bá fẹ́ ànábì ní wọ̀lá kí olú máa ṣá àwòrán ọ̀dá ṣùgbọ́n o ẹ máa sọ pé tí àwọn àánú wọ́ta alánìkan tó bá fẹ́ torí léyìí òun náà ni àti tó gbọ́gbọ́ wáyé nípa ọ̀rọ̀ yìí náà ló fà tó jẹ́ pé kí ni tànàbí sallallahu alaihi wasallam ló fi sọ fún sàhábì ti pé kí ni pé àjà àjàní ìlàyé nìjàní pé ó fẹ́ sọ ní ìjà ẹgbẹ́ àwọn àánú wọ́ta alánìkan pé tá a bá fẹ́ sọ pé téèyàn bá fẹ́ ká máa sọ pé kíni ká máa máa lo wáwò gbólóhùn wáwò mọ́ nínú ká sọ pé máa ṣá Allahu wahda tí Allahu subhanahu wa ta'ala bá ti nìkan bá fẹ́ àti ká máa sọ pé máa ṣá Allahu fún mọ̀lẹ́ ká máa lo gbólóhùn fún mọ̀ ìdógbé ní méje lábáwá àwọn nǹkan mẹ́ta yìí wọ́n wá ní ìyàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ọ̀dọ̀ lábáwá dábàá bá lọ wáwò ó túnmọ̀ pé ẹ̀ẹ́dúrà yọ ẹjọ́ ti ka wọn ya àgbẹ̀ ìdún wà á lòun zẹ́yìn àti àmú wọn jọ dé ẹnì kò dé síra wọn ẹnì kò dé lẹ́yìn ara wọn wọn jọ dé náà tábàbí fún wọn ní ìdájọ́ àfún wọn ní ìdájọ́ pé àwọn méjì wọn ti kí ni wọn jọ dé láti gbọ̀ngàn kan náà ni àmọ́ tí tábàbá sọ pé ya àgbẹ̀ ìdún wà á lòun zẹ́yìn dé ni àmú náà bá dé lẹ́yìn rẹ̀ lẹ́yìn dé òpẹ́ làwọn bá dé yàní wọ́n dé tẹ̀léra wọn òun náà ni ò àbígbà tẹ̀ jọ ń bọ̀ ó ṣe dé nìkan náà òun náà wọ́n náà dé ẹlẹ́ẹ̀kẹta òun náà ní fún mà káàkó pé á já àzẹ ìdó fún mà ábò lẹ́yìn òde lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn gbà wọn pé ó jẹ́ ti jòkó bẹ́ẹ̀ bí màá sọ mí lọ bá jẹ́ ti sọ̀rọ̀ lẹ́yìn náà ni ábò wá yìí tá a bá lò pé máa ṣá ọ̀wá wú fún màkè pé tí àwọn sùhánù ó sàrà bá pé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn bí tiẹ̀ kí wọ́n máa tẹ̀sí ni wọ́n wá lò wọ́n tó òun náà ni àwọn òun náà lè ṣe pé kí ni ìyẹn lè máa wí tó eléyìí à ó kó sínú pé kí ni nínú ṣírùkù náà ló kó sí nítorí pé tẹ̀yìn bá ti pa ẹ̀yìn bá ti pa ẹlòmíì papọ̀ náà wọ́n á lọ́wọ́ sàálà níbi nǹkan ajẹ́ pé ìyẹn gbé ẹ̀tọ́ rẹ̀ fún ni. Abdullahi ibn Abbas ọjọ́ wa wà ní nínú tafsiru rẹ̀ míì Abdullahi ibn Abbas ó sọ pé ó ní al-andad ó ní inú ayà yìí ó ní al-andad ó ní ìtumọ̀ ẹ̀ náà ní pé náà ní àṣírí òun náà ní ẹbọ nǹkan àmì ìsìn yẹn papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala àbúrò ìsìn àbá ti wá ròyìn ẹbọ yìí wa nítorí pé ẹbọ yìí méjì ni ẹbọ kan bẹ àwọn ẹbọ kan bẹ tó hàn tó yẹ pé kò sí apẹ ìlú bẹ ó clear àwọn ẹbọ kan bẹ tó jẹ pé ó pamọ́ èèyàn nígbà pé ẹbọ ni nǹkan téèyàn ṣe yóò sì máa kó sínú ẹbọ náà làwọn sọlá wà lẹ́wọ̀n tó lá ó ní ilé àkọ́kọ́ àmọ́ àbábọ̀ àlẹ́kọ́ àṣìṣe anábì ní tí máa ń pàbíláyà fún ijú tí ń pàbílẹ̀ fún ijú òun náà ní kíni òun náà ní àṣíkú àtàkùgbà òun náà ní ẹbọ kékeré àwọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam anábì ní ẹbọ kékeré òun náà ní àríyá òun náà ní kárí káṣe nǹkan káṣe ń borí kéjọba àyíwá káṣe tààrà nítorí káwọn ìbá sọ pé ọlọ́run ó ní ogun sábà ṣe ní nǹkan rẹ nínú téèyàn máa fi ran kan aládọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa wá fi ran kan káwọn èèyàn ó yìn wá ká máa fi ran ojú rẹ àwọn èèyàn eléyìí nínú àwọn ẹbọ ni tó ti pé kíni tó ti pé ó pamá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sẹ́ni tí èèyàn bẹ́ẹ̀ kó sínú gbogbo nǹkan báwọn ẹlòmíì dáadáa tí ó ṣe ní kọ̀rọ̀ tó bá dìgbà táwọn yẹn bá wà mẹ́ta yóò wá sí àdìpẹ̀lẹ̀ rẹ̀ nítorí pé yẹn wà bẹ́ẹ̀ ẹlòmíì ò lè ṣe dáadáa fún yẹn kọ̀rọ̀ àgbà táwọn yẹn bá wà bẹ́ẹ̀ tó bá pé àwọn èèyàn jọ lé lé ní pé wá àmúti ní mo fẹ́ fún ọ ní kíní ìdípẹ́ ìpẹ́yà wá gbà ẹ́ wọ́n ti ra ọtẹ́lẹ̀ ń kọ̀rọ̀ tó yẹ kó fún un ọlọ́wọ́ lágbára láti pé kíni láti pé nígbà tẹ́ni ò bá síbẹ̀ tán kó wá sí kíni kó wá rán èèyàn lọ lè bá pé sọ ọ́yá ẹ bá fún ní kaba yìí ẹlòmí òkú yàn ní nǹkan tó ní ẹ mọ́jà pọ̀ mi ẹ̀sà lòdì ẹ mọ́jà pọ̀ mi so eléyìí ti ní báyìí nínú kíni láti tẹ́ni láti fi sá fún yàrá ẹbọ ẹbọ tó pamọ́ náà ni kíra lẹ́kọ̀ọ́ bá ti ní kó dákọ̀ rẹ so àbúrò dákọ̀ rẹ òun náà ló mọ̀ sí kíni ó mọ̀ lágbájá yìí o kò tiẹ̀ dúpẹ́ kò mórè yá nígbà tí mo ní kán fún ní ìjọba yìí tani tani tí wá láàárọ̀ ọjọ́ kejì tí wá bá mi lé pé á ẹ̀mọ̀ tí wà náà o tani lọ lè bá àwọn èèyàn pé á ẹ̀mọ̀ bá ń dúpẹ́ pàdà yìí o wọ́n ti kaba ìfún mi aláìmórè ní ògbóró àwọn kaba yìí nínú àwọn ọ̀nà tí kèta ni máa ń gbà wọlé sí yàn lá tí èèyàn ti

ó pamọ́ ju ohun ẹsẹ̀ àwúrẹ̀bẹ̀ lọ aláǹkọ̀fà àti ìsàwùdà àwúrẹ̀bẹ̀ tí wọ́n á rìn lórí àpáta dúdú ẹwùn kan àwúrẹ̀bẹ̀ tó pé àwọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà bí dúdú ó bẹ̀ papọ̀ mọ́ àwọ̀ àpáta ni àwúrẹ̀bẹ̀ yìí tí wọ́n á rìn lórí àpáta dúdú fi aláfàfájí sàúdá wà zolmati lẹ́yìn inú wá ní lóòrùn ẹ̀wọ̀n ìgbà ìsẹ́yàn fẹ́ gbọ́mọ̀ ẹ̀tẹ́ rẹ̀ káwọ́ ìgbẹ̀rẹ̀ àjúwájú ní máa ń gbà kẹsàn-án sí tẹ́ ń gbọ́ kókó ẹ̀tẹ́ rẹ̀ pàtẹ́ máa ń láàrin olè bọ́ láíláí látún wá ní àwúrẹ̀ tó wá wà lórí àpáta dúdú ó tún wá wà ní nínú òkùnkùn ooru ọ̀húwà àyẹ̀wò àbúlà àti àbáàkì ní ẹbọ tó ń sọ yìí òun láti ní ọmọ sọ pé wà àyà àti lábábẹ́ búra á búra pẹ̀lú ìtẹ̀mí ẹnìkan á mú fi ìgbésí ayé yín búra ẹ̀wọ̀n ní ìdílé iná pọ̀ láwùjọ wa àbúlà àti àbáàkì nínú ẹbọ ni tó pamọ́ tí ó máa jáde lẹ́nu àwọn èèyàn pé wà àyà àti àbí ẹlòmíì yóò búra lónìí àwàhàyà àti mo fi gbèsè ayé mi fúnra ọ̀la ilé ìkọ́ fúnra òkú ọ̀lẹ́nu tí ilé yẹn máa gbọ́ káàkiri dáadáa dáàtò lè fi gbèsè ayé rẹ̀ fúnra sí pé nǹkan báyìí tó ń sọ yé òdodo ọ̀rọ̀ ni abdullahi fúnra bá di eléyìí nínú àwọn ìwọ̀n ètò pamọ́ sábà kan fún yàrá ti pé á ah, eléyìí ìgbésí òdàkẹ́ ìmọ̀ mi yóò kọ́kọ́ takò lákàyẹ̀ ní pé àti ah, wá ló wà bẹ́ẹ̀ ẹ̀dìbà àbàrà sọ ìtò wà bẹ̀ fún wa tó ìṣe pé sínú nǹkan wà gbogbo tó sínú ẹ̀bọ̀ ó ní wọ̀nyẹ kúl àbúrò ìṣúná bá ti ní kí o tó wá sọ pé láwùlà kẹ́lìbàtú hàdà tí ì bá ṣe torí ajá ẹni tí ì bá ṣe torí ajá ẹni làdáàlà lùsù olùbáṣà wà mẹ́fà yìí ẹ̀wọ̀n tí bá ṣe torí ajá ẹni olùbáṣà wà mẹ́fà àbí kí ló tún máa sọ pé wàláwù tàlùbọ̀ tí ìbá ṣe ń sọ ipé bẹ́ẹ̀ yìí àwọn akọ́bẹ̀yẹ̀ kan báyìí akọ́bẹ̀yẹ̀ kan bẹ pé pé tán bá bẹ̀rẹ̀ sí pariwo báyìí ẹni máa kọ́ láti bí ìdíjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ké so àwọn ìlú máa fi sílé láti máa fi kọ́lé pé kẹ́kẹ́ pẹ́pẹ́ ìjọba ti gbọ́ òun èèyàn kí èso pẹ́ tó mà ní báwo pẹ́ tó mà ní ni ó bẹ̀rẹ̀ sí máa pariwo ní máa máa pariwo á máa mọ̀ pé kí ni á sì ní kọ́kẹ́ tẹ̀lẹ̀ yóò wà yóò kàkíyèsí tí ẹ bá ti ń torí pẹ́pẹ́ yẹ ìdá àtẹ́pẹ́ tó wà lé yìí làádà lòṣù olùbájà wa mú fáyì àmọ́ bàtà ti gbọ́ pẹ́pẹ́ yẹn tó ta sáré jáde làwọn òbí náà sáré bọ̀ àmọ́lẹ́sìn náà bá ti ní wọ́ ọ̀rọ̀ yìí náà nínú ẹ̀kọ́ náà wà ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ̀ká òní rọ́jì lè sọ àdìdì yìí máa dá aláwọ̀ wọ̀dé àti tí ọmọ sọ fún yẹn pé á ah, tí ẹ bá tọ́ tí ẹ bá pẹ́ nítorí ọlọ́run àti àtẹ̀yìn tí ẹ bá وقول الرجل لولا الله لولا الله وفلان ìgbésí ẹ̀bá nínú ilé ọ̀sán ṣùgbọ́n àwọn ọ̀tàlá àti lágbájá àbúlá fún àbájú wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ó wá ní kí ni látẹ̀jẹ̀ àti ìhà fúlàn àdá àdá olúhu ìṣe ó ní gbogbo tó bá jẹ́ sọ tó máa fi lágbájá fi má látẹ̀jẹ̀ àti ìhà fúlàn wọ́n sọ pé tí ìbá ti ń torí lágbájá pé torí gbogbo àwọn ọ̀sán báyìí ẹ̀bọ̀ ni àti pé irú ẹbọ owó ló tún padà wá lọ lè já sí nítorí pé méjì lẹ́kọ́ fún sí ẹbọ alákọ̀ọ́kọ́ òun náà ni àṣírkù àkùbà òun náà ni ẹbọ ńláńlá tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti sàdéhùn náà kọ̀ọ̀rọ̀ àti pé ẹni tó bá ṣe é ìbílẹ̀ yìí ó sọ fún wa nínú sọ́ọ̀tù nìta ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ó ní Allah subhanahu wa ta'ala kò ní kó ìjẹ́ ọ̀yẹ́dùn màdún nàìjíríà ìkàlìmọ̀ ìṣà àmọ́ ìtọ́wá ti kéré tẹ́bọ tí èbá ti tẹ́bọ yàní tí è tẹ́bọ lálá àwọn sùhánù ó tààrà yóò bèèrè ẹ̀jẹ̀ ni wọn ìmọ̀ ìyẹ̀já àmì tó bá tó máa wù náà ẹ̀wọ̀n ní gbogbo ẹ̀ láǹtẹ̀ tí èbá ti tẹ́bọ tí olè jíjà ìnájídé àbáwọn bíjà kéékèèké àbáwọn ìwọ́n pípa àtúgbà àwọn nǹkan ẹlẹ́sìn ìdílá náà mọ̀lẹ́tẹ̀ àwọn eléyìí àwọn ní ìtọ́jú àwọn sùhánù ó tààrà tí ó fèrè rẹ̀ jìyàn tó bá wù tó bá sì wù ó lè má fèrè rẹ̀ jìyàn kó jẹ́ ìrìn ààrẹ bákan méjì ni ẹni tó bá kú tó bá gbé ewé eléyìí tó bá gbé ọjọ́ ìyá ọ̀gá ọ̀gá àwọn ọ̀dàlá ọ̀rọ̀ rẹ̀ wà láàrin bẹ́yìn àlọ́ fi wọ̀rọ̀ jà bẹ́yìn àlọ́ láàrin pé ẹ̀rú á máa fáyà fún pé tí ọ̀gá ọ̀gá àwọn ọ̀dàlá bá fẹ́ di gbogbo àwọn kan wọ̀nyí yóò fi àrẹ̀ jẹ́ wọ̀rọ̀ jà á sì máa rán lọ pé kí ọ̀gá ọ̀gá àwọn ọ̀dàlá ó fi láhàmà bá lò ó fi àánú rẹ̀ bá lò ó yá fi ẹ̀kọ́ mọ̀ so náà ní ẹgbọ́ fi pín sọ́nà méjì ẹgbọ́ kan bẹ́ẹ̀ pé ẹgbọ́ ńlá ní ilé ẹ̀bá ti kó sínú ẹ̀ eléyìí tẹ́ ẹ̀bá ti lè kúlé ní ẹ̀ kò sọ́nà àbáyọ má kò sáwùjá lọ́mọ pẹ́ irú ẹgbẹ́ àwọn méjì ó ti tẹ́gbẹ́rẹ́ nínú náà nípa ti kú àbá ikú rẹ̀ òun náà làbá ìtẹ́gbẹ́rẹ́ nínú náà so eléyìí ti báyìí báwo tó wá pọ̀ ní nínú ẹ̀bọ́ ńlá nínú ẹ̀bọ́ ńlá òun náà ní kéèyàn máa pé ẹlòmíì ẹ̀rù tí àwọn àbùhàn lọ́wọ́ kára tí ẹ̀ máa bẹ́ẹ̀ sàdúrà ẹ̀sìn bá fi ṣe wàá máa pé àwọn orúkọ oníṣẹ́ àlọ́ sí àwọn subhanahu wa ta'ala ẹ̀kọ́ lálá ni àdìm ẹ̀ máa fi àdìm ya kíní kan ẹ̀mí àwọn ọkọ̀ yìí ti ṣe pé kìí tó kọ̀ àwọn subhanahu wa ta'ala mà á sọ̀rọ̀ wá sí àti sọ̀rọ̀ àwọn subhanahu wa ta'ala ó pè é ní orúkọ ara rẹ̀ wa Ànábì sallallahu alaihi wasallam mọ̀

ẹ̀wùrú àwọn ọkọ̀ máa gbẹ ìkókọ̀kókọ̀ ní ká bí ẹ máa pè yàn ní ókọ̀kókọ̀ ókọ̀ tí kọ̀kọ̀ tó rẹwà náà má pè yàn bẹ́ẹ̀ ní Yorùbá jẹ́ bẹ́ẹ̀ kò ní dáhùn ẹni tí ń jẹ́ Abdullahi látọ̀jú ẹni tì kó wa máa lọ kàkà kí ẹ máa wá bẹ Abdulrahman Abdulrahman tó kà máa lọ sí ẹni ẹ máa lágbẹ́jà wọ kọ́ ìwé ni bí Abdulrahman náà ṣe

tẹ́bá lọ lè wo kí ni òǹkà aláwù jẹ́ nínú ìsáàbì ẹ̀rí pé aláwù ó jẹ́ títí jí tẹ́bá wò ó ní àdìbà kọ́kọ́ ó jẹ́ wán láàmẹ́lẹ̀ kejì ó jẹ́ ó jẹ́ kiri kí ló jẹ́ ó jẹ́ táàjì ẹ̀dẹ̀bá fi láàmẹ́lẹ̀ kejì ní àwọn ó jẹ́ táàjì ó jẹ́ títí wán ó ní háò tó bá tó bẹ̀yìn rẹ̀ ó jẹ́ fáì tó bẹ̀ wá jẹ́ tẹ́wà lọ lè wo bàtìmọ́lù olóòjà títí tẹ́wà lọ lè wo jẹ ìlànà olóòjà títí nítorí eléyìí wọ́n á tẹ́kí ni wọ́n tó wá sọ àwọn ọgbọ̀n àwọn ọ̀tà aláàbẹ̀ wọ́n máa fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bí wọ́n ni yá amúláhà làmàhúdù yá amúláhà làmàhúdù eléyìí lábá ṣàlàyé rẹ̀ lẹ́yìn pé eléyìí jẹ̀ bíyà tí kù délé bíyà pé yá gbó pé ilẹ̀ amúláhàlà màwúdù sábà wá ní kìnnìún amúláhàlà màwúdù kú ò lè sọ fún pé amúláhàlà màwúdù ọba àjọkẹ́ ayé ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a sọ pé àwàmán kú ò lè sọ fún pé àlùmáàlìwú olùkápọ̀ ọba olùkápọ̀ ọjọ́ ìtàn oníjẹ́ bẹ́ẹ̀ wọ́n wà ní à ó lálàyé nú kí lálàyé rẹ̀ òun náà ní pé Allahu àti Muhammadu àwọn láti ìbọnú ẹ̀wùdọ́rọ̀ wọ́n atụ Allahu àti Muhammadu àmú Allahu àwa já àtúpalẹ̀ àtú Muhammadu náà palẹ̀ àwa ti ìbọnú ara wọn wọ́n ní amúláàlà màmúdù alákọ̀ọ́kọ́ òun alifu bẹ̀rẹ̀ Allahu nù Muhammadu so làmàhúdù láàmù tó tẹ̀lé láàmù ẹlẹ́kẹ̀ẹ́jì di Allah àhá tó tẹ̀lé òun náà ni ha parí Allah dáàdì tó wá parí ọ̀hún dáàdì tó parí Muhammad wọ́n wá ti bọ̀nà ara wọn pé ya amúláhá làmàhúdù àwọn afa àwọn afa wọn ni wọn fa ya amúláhá làmàhúdù kí ni ẹ̀yàn ṣe òun nìyí àtàjẹ̀ wá ní àwọn àgbà pé ó parí ìgbàpọ̀ ìtumọ̀ ẹ̀ ti pé ya Allahu ya Muhammadu ya Allahu ya Muhammadu a ti gbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ìtumọ̀ iná ni pé ó ń pe Allah ó tún wá ń pe ànábì sallallahu alaihi wasallam ẹnìkan òun ni òfẹ́ ànábì tí òfẹ́ ànábì yìí o kò pe ànábì pé òun tọrọ sọ́lá ànábì sallallahu alaihi wasallam ó kà rí pé ànábì lè jẹ́ sábà fífún tó ń wá ó wá lo gbólóhùn máa ń dá Allah wọ̀ sí ìta ànábì sọ fún pé àjà á kà ní ìlà ìdíjà rẹ̀ ó fẹ́ fi mí ṣe akẹgbẹ́ Allah subhanahu wa ta'ala ni ká tó wá lẹ́nu ti ṣe pé Muhammad yá Muhammad ibẹ̀ ráyè tó eléyìí ti báyìí òbí di ẹbọ ni tí ẹ̀ máa pẹ̀lú ẹ̀ máa pẹ̀lú ìjọba àwọn. òkèèrè bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì náà tó wà pé pé àwọn ẹlòmíì látara pé ṣéwù àwọn wọ́n ní àwọn akéjà àti báwọn ṣéwù ṣéwù wọn yára ṣéwù wa ó lè ṣe ìjọba ìfún wa ṣéwù wa ó lè ṣe wọ́n láwọn àdìọ́kà rẹ̀ ká máa wá gbàdúrà àbí tó bá láwọn ṣe zikiri wọ́n máa wá pe àwọn ṣéwù wọn wọ́n máa gbé ìtọ́wọ́ wọn ṣé pé gbogbo àwọn kan báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe láwùjọ ṣe pé àwákùn náà jùhàlá àwọn àwọn àwọn èèyàn ṣe pé wò kéwù wọn ò mọ ìtumọ̀ èdè ìta yìí mèlè lábáwá ṣe pé pẹ́ẹ́pẹ́ yẹn máa ń pe ọlọ́run lóòótọ́ ni ọkàn yẹn bá mọ́ títí ọwọ́ yẹn bá mọ́ pé pé èèyàn láti yàn dáadáa pé ọlọ́run hàn náà wọ́n ta aláàmú fẹ́ máa tì pẹ̀lú òun wá máa wá àwọn nǹkan mí wá pé ilé iṣẹ́ ilé lọ́nà tàbá lọ báyìí ẹ ó lè túmọ̀ báyìí gbogbo owó ilé ìjọba ṣe pé kí ti kí ni tó ń lọ nǹkan lọ́rùn ní nǹkan tó ti díà àwọn míì wà tó pé níbi wọ́n làwọn ṣàdúrà wọ́n ni yá ṣe ìlà Abdul Qadir yá wà ládà omi lọ́kọ́ìdí ládàn tàlẹ́ eléyìí ó gbajúmọ̀ kò sí bí wọ́n ti ṣe sáré ọ̀dìríyà fún olùbàdí ìtàn ìdí wọn máa fi gbẹ̀yìn rẹ̀ òun náà ní pé kí ni wọ́n á dìde wọ́n ni wọ́n ìdá tẹ̀mẹ́ tó ń fi kọ̀rọ̀ fún bí mẹ̀tìrìsì kó mú àdá àkùdámi fún ìjìlá àdá tẹ́ bá gbọ́ tí wọ́n dákọ Abdul Qadir Jilani lé ìjòkó kó mú àdá àkùdámi fún ìjìlá àdá wọ́n yí ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ kan náà tẹ́ dúró lẹ́sẹ̀ yìí ìjìlá àdá lẹ́ni tí ń gbé Abdul Qadir lórí wọ́n mọ̀ wá sọ pé Abdul Qadir mo pè rẹ̀ Abdul Qadir yá wà lẹ́jà Ummul Khair ìrẹ́ ọmọ Ummul Khair wọ́n ló kọ́ màmá rẹ̀ mú látàntà ní mọ́gbàgbé mi ẹ̀wù kaba òun náà wọ́n máa wí wọ́n máa lọ àdé ìdí wọ́n máa jó wọ́n máa làágùn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà yà wọ́n náà lọ́wọ́ kíni wọ́n láwọn tún máa lọ́wọ́ sùhánà wọ́n tààlà ẹ̀wù níbi wọ́n láfẹ́ ṣe zikiri àwọn fẹ́ láti ọlọ́wọ́ sùhánà wọ́n tààlà wọ́n ti kíni wọ́n tàtàrà rẹ̀ wọ́n ti kíni wọ́n bọ́ sínú nǹkan mi nítorí pé kíni nítorí pé wọn ò ní bá nàbí sọ̀rọ̀ àwọn àrẹ òun náà làbúlá sí mọ̀sọ́lù sọ fáwọn tó bọ́ dáadáa dáadáa ká kóra wájú ká máa mú àwọn tó ti lóhùn kan ó ní ká mímú rí ní ìlẹ̀ báyé láyé sí ìbàwò ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ó máa ran kan oore tí ò ní rí oore wúlẹ̀ nítorí pé kí ni kò wá sí tó yẹ kó wá sí ibi tó yẹ kó wá oore sí kò wá sí dẹ́ kó wá wá sí kò ní kò wá ní oore wọn ni kò wá ní tẹ̀lé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ sí wọn àwọn míì náà wọ́n máa sọ pé ẹ̀yà lẹ́ka ìbọ̀ ọ̀hìn dáwọ́dún lè wá bá àdéhùn ní ìgbéyìí ìgbàwọ́ ìmúná tẹ́sí ìkàwọ̀ ẹ̀wọ̀ ní ti báyìí kò sẹ́ni tó fẹ́ ha nínú àwọn tí wọ́n ti fi nǹkan máa rẹ̀ níjọ́ ìlànà wọ́n ni yáa dé oyé yáa dé ka Ibrahim wọ́n ni mo pe ilẹ̀ dé ko Ibrahim yáa dáwọ́dún lè wá rọ̀ mo pe ìwọ tó máa gba gbogbo ẹ̀dá tó máa gba gbogbo ẹ̀dá là ẹ̀dí bá mi ti di kápẹ́ ẹ̀ nígbìn agbanilà agbọmọlà nítorí pé ìtàn tí wọ́n pè nígbìn alìsìgáàbà alìsìgáàbà

àbò tí a ti pátá lápẹ̀júwe àbí àti ẹ̀ǹtẹ̀rẹ̀ mọ́tò náà dún ní gbùù ariwo téèyàn ó pa téèyàn mọ̀ ẹni téèyàn ó pé téèyàn ó ké pé nígbà òun náà ni wọ́n pè ní àdìsí gà so àwọn èyí wọn á sọ pé yá ṣe àwọn ẹ̀ṣẹ́ yá ṣe fà Ibrahim kó pe rẹ Ibrahim dáwọ́ lè wà wọ́n ló máa gba gbogbo ẹ̀ lálà kàtí gbogbo ẹ̀ dábàá wà nínú ewu dábàá wà nínú wàhálà ìwọ náà ló máa gbà wàhálà àbí sì ni wàá gbà ẹ̀mí náà là ìgé pẹ̀lú gbàlà rẹ tó mọ bíbá yẹn là wáyé múná tẹ́sí ìkarọ̀ nítorí pé gbogbo àdáadá èrò ọkàn ní gbogbo tí mo fẹ́ dà láyé tẹ́sí ìkarọ̀ kò díẹ̀ dé oorun mọ́ ní òfin agbábá ìrẹ ìwà ìyá ẹ wo kọ́ra àwọn ọ̀gá ìdílé báyìí ẹ wo ní sìn ìwé lẹ́yìn tí a lè ṣègé àká ẹ ò tẹ̀lé ìdílé báyìí náà kò mí lẹ́sẹ̀ tòun náà láti sọ pé ó pọ̀ lọ́wọ́ kí ni lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwáàmù náà àwọn tó jẹ́ pé àwọn ọkọ̀ ọ̀bọ̀ọ̀rọ̀ èèyàn tó yẹ pé wọn ò mọ nǹkan kan méje lábáwá wọ́n gbà pé ọlọ́wọ́ wọ́n lé ilẹ̀ fún wọn àwọn làbá kó wọn làwọn ti dìkì ní wọ́n yẹ lóbi látara ẹ̀fẹ́ yóò ti dé kó kan tẹ́lẹ̀ mi ò dé ní látara ti fàyè náà yóò lóbi dé kó kan mọ́ kí wọn má yóò lóbi dé kó mọ́ gbà rẹ̀ má látara tó kiri látara gbogbo àwọn ọ̀sẹ̀ tí ń wí gbogbo tẹ̀yẹ̀ bá ń wí ikú mi tẹ́lẹ̀ náà kò sí ìgbà tí ó bá tẹ̀lẹ̀ sí ẹ̀yọ́ náà. so àìlẹ́ níbi tá a bá ti mọ̀ pé èèyàn ní apá láti kíni láti gbàyàn lẹ̀. àpèjúwe ní wàhálà Qur'an ànábì Musa alayhi salam bàtà ànábì Musa lọ ó wá pàdé ẹnìkan náà àwọn tó jẹ́ ara àwọn ìjọ ànábì Musa tó wà ní kan náà àwọn ọmọ Israẹli tí wọ́n já wọ́n wá já ìjà ìwà lágbára wọ́n wá kéde ànábì Musa pàtàkì àgbàlù lẹ́bi ní ṣe àbìyí àlàlẹ́bi ní àdúgbò yìí ó ní ẹni tó jọmọ ìjọ ànábì Musa ó wá ṣe ìtìgáàfà ó wá ní ànábì Musa wá gbà mí o tẹ̀lé ànábì Musa bẹ̀lẹ́bẹ̀rẹ̀ o ànábì Musa bẹ̀lẹ́bẹ̀rẹ̀ ànábì Musa sì lágbára láti gbàálẹ̀ náà láàbí ní méjì ọ̀kẹ́lẹ̀ òun mọ̀ta ànábì Musa bá lágbà yá ó ti rán fún báyà báyìí ni pé ó ṣe ìtìgáàfà náà tòbẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàtà bá wà ẹ̀kún já ọmọ ẹ̀nu lé ẹ wá pariwo pé tálọ́wà ń bẹ̀ wọn dákun wá bá sílẹ̀kùn ẹ̀sìn bá rí di àbí iná sọ́nù lé ẹ̀kún tó wá títì ẹ wá ń bẹ̀ àwọn tó wá ń tapẹ́ wá ń gbà wá òwe wá bá wá sílẹ̀kùn eléyìí ti ní ìgbà àtàkẹ́ yẹn máa ṣe ni nítorí pé àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lágbára láti gbà yẹlẹ̀ amẹ́ńtà pé tí ò sí bì rárá sẹ́ni wọn bá ń bẹ láyé tí ò bá sí tòkí wa gbọ̀dọ̀ pé ń bẹ láyé ní ti máa ń gbé káírò dáwà tẹ̀lé àyè ti wá pè yóò wá kó wá dá káírò ẹ̀yìn ti bẹ́yà ẹ̀yìn ti bẹ́ẹ̀ kó ní bẹ́ẹ̀ láyé ní wọ́n á gbé tìrìgà wọ́n á pè láti bí ní bẹ́ẹ̀ láyé ní àbí wọ́n á gbé Morocco wọ́n á pè láti bí so kọ́lá ó jẹ́ pé Morocco gan téèkì kan sí téèkì kan àdúgbò kan náà dúró gan tí ò sí bẹ́ẹ̀ owó gbọ́dọ̀ pé àbọ̀ wá ní ẹni tí ò sí láyé ó ti kú àwọn ọmọdé ní àwọn wá pè é ní kó wá gbà wá lẹ̀ so ọ̀nà yìí òun náà ní àwọn ọmọ ọmọdé ní ìjẹ́ bọ̀ ìrẹ́lẹ̀ ìdílé ẹ̀bọ́n lálá ni ṣe pé tẹ́yìn bá kú yóò tó gbé inú náà àwọn ìtọ́wà jẹ́ ẹbọ kékeré tó pé tí àjọ náà bá kún òkú yàn yóò jẹ ẹbọ lálámọ̀ ẹ̀ lọ́wọ́ òun náà nípa àwọn ìta àkàsókè ìpè máa ń dá ọ̀láwù wọ̀lé tí ìwà tó pé àtọ́lọ́ ah, bá ti bá ti torí ìtọ́lọ́ àti yìí wá ti ní àníyàn rẹ òun náà ní pé ẹni yìí o òun náà lágbára láti ṣe nǹkan fún ọgẹ́jọ́ ọlọ́pàá àti ní kéèyàn máa búra pẹ̀lú nǹkan bí àti Allah subhanahu wa ta'ala wọ́n yẹ pé èèyàn gbé nǹkan yẹn tóbi èèyàn dájú ọ̀gá pé nǹkan yẹn tóbi òun náà lágbára ó gbọ̀ngàn ó wúwo bí Allah subhanahu wa ta'ala ìyẹn fi fi nǹkan òun búra yóò di ẹ̀bọ́ lára mẹ́rin lọ́wọ́ àwọn òjá àgbẹ̀ yẹn náà sọ pé ó kàwọn bá dé nílẹ̀ ni kò lè léyìn ìgbà ìṣẹ̀bọ kékeré ni o tó ṣe léke nípa ẹgbẹ́ yóò jìnà sí sí ọmọ mi ìbúra àgbọ̀dọ̀ búra pẹ̀lú nǹkan kan mí àbí Allah subhanahu wa ta'ala ẹjọ́ bá gbọ́ ọgbọ́ wọ́n ní ah, àgbà tó bá kọ́kọ́ fi àbí tábà fi ògùn búra tí yóò tó lè bọ̀ ọgbọ́ ah, èmi ò lè wí ìbára lọ ilé wíjú wàláyé wàláyé tó bá gbà tó lè sin ìgbàlúwà wò rẹ̀ èyí gbọ́dọ̀ fi sábà èyí gbọ́dọ̀ fànẹ́bì búra sábà wà ní òṣèlá èyí gbọ́dọ̀ fi sábà búra àyàfi ọ̀gá ọ̀gá ọ̀gá ara káàtó wá sọ pé kí ni àwọn máa fi ògùn búra kúròtà ẹ kò gùn búra ẹlòmí ò fẹ́ búra yóò bọ́ bàtà lẹ́tẹ̀ yóò ní asọ́fún asọ́fún ẹ̀rọ méje lé ilé ìyàrí yóò bọ́ bàtà yóò ní ilẹ̀ tó wọ́wọ́ sùn ní òbí búra yìí ẹlòmí ò fẹ́ búra ó lè kéde kàkó gé jẹ lẹ́nu báyìí ó ní olóògùn búra gbogbo àwọn ọmọ báyìí ìyá nínú àmínárà àwọn ẹ̀kọ́ kékeré ni pé pé àti yorùbá múra tí yorùbá tọ́ra bí àti ọ̀sán bá ti kún fúnyàn yóò ṣe kíni yóò di ẹ̀kọ́ ńláńlá yóò di ẹ̀kọ́ ńláńlá fúnyàn so eléyìí òun náà ni àlàyé ayé àti àwọn ọ̀sán àná wọ́n tààlà tó ń sọ fún àwọn kèfèrí ìpè ọba a ní ẹ máa jọ́sìn fún òun náà ni ọba tó tẹ ilẹ̀ ní tó tẹ́ pẹlẹtẹ fún yín òun náà ló tẹ́ ilẹ̀ ó tẹ́lẹ̀ pẹ̀ẹ́sẹ̀ fún yín kò jẹ́ kó máa dì máa yín lẹ́sẹ̀ kò jẹ́ kó ti bá ti bàgbọ́n ilẹ̀ ilẹ̀ lọ sí ilẹ̀ ti wà ní Israel Allah subhanahu wa ta'ala ilẹ̀ ilẹ̀ yìí omi ló wà ní ló wà ní gbogbo ilẹ̀ ìta tó lé lórí Allah subhanahu wa ta'ala nígbà tó dálẹ̀ tán ilẹ̀ wa ń bì ní wọ́n ń pè káàkiri tí ó dúró nìkan ó wá sí kí ni ó ní ìwọ̀n ìdìbà àlá àwùtà àlá Allah subhanahu wa ta'ala wa mú òkè ó wá fi àwọn òkè ó wá fi ti bẹ́ẹ̀ ó wá fi ṣe èèkàn ó wá mú ilẹ̀ ẹ̀rẹ̀ ló òun náà ní kí òdí ilẹ̀ ẹ̀rẹ̀ wọn fi máa tó ilé ìdí nínú àwọn tí àwọn ọkùnrin àwọn ó fẹ́ràn wa náà lóṣù gbogbo ilé ìfúnwa ó mọ sánmà kò sì ní ó ní fún wa ṣe pé látara ìtòjò bá pẹ́ kó tó lọ́dún kan á ti bẹ̀rẹ̀ sí máa ṣe kí eréṣiríṣi nǹkan yóò wọ́n gbogbo tá àjẹ́ táàmù yóò mọ́ tó jẹ́ bá ti wá mọ́ sínú wá ní wọ́n nínú nínú ìgbésí ayé rẹ̀ tó wẹ́lẹ́ yìí nínú orí àwọn ọ̀gá àwọn ọ̀gá ara yóò rọ òjò lásìkò tó ti máa ń rọ̀ tó ti déédéé tí ò ní àìpé táǹkò bá ti pọ̀ a máa retí rẹ̀ tó lè bá wá rọ̀ yóò wá fi mú irúgbìn jáde fún wa gbogbo bẹ́lẹ̀ náà òun náà Allah subhanahu wa ta'ala ní ká ronú sí káwòye sí ó ní ká má wàá pa nǹkan kan nípa Allah subhanahu wa ta'ala wa antum ta'lamun tó ṣe kó ti dá wa náà Allah ta'ala òun náà ní ṣe gbogbo nǹkan tá a wí fún wa kí láwọn wá pa nǹkan kan nípa pọ̀ sí papọ̀ máa táwọn wájú fún Allah ta'ala. àyà tó tẹ̀lé àyà 23 Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina ó ní jẹ́ bá ti wà nínú iyèméjì àwọn kèfèrí àtàwọn mùnàfìkì àtàwọn tó yẹ pé Qur'an wọ́n rò pé Qur'an ta gbé lọ́wọ́ yìí wọ́n rò pé Qur'an tí ò tí ò lálàáfíà ni wọ́n rò pé wọ́n Allah subhanahu wa ta'ala bá sọ nínú Al-Qur'an Allah subhanahu wa ta'ala wá fẹ́ pè wọ́n níjà ó fẹ́ jà lé tẹ́ bá wà nínú èméjì tẹ́lá mọ̀ pé ẹ̀ẹ́sẹ̀ èméjì ipé àmìmọ̀ nàìjíríà aláàbìnà ní pàtà àtọ̀kalẹ̀ fún ẹrú wa yàní ànábìsọ̀lọ́wà alẹ́wọ̀sẹ̀lá Allah subhanahu wa ta'ala ó fi ànábì ní abdu tábàlọ́wọ́ àwọn ìdí Allah subhanahu wa ta'ala ti fi ànábìsọ̀lọ́wà alẹ́wọ̀sẹ̀lá ní abdu á di pé àwọn àyè tó gani òun náà ló bá tẹ́jú ànábìsọ̀lọ́wà alẹ́wọ̀sẹ̀lá ànábì ó fi pàtàkì ní abdullahi wọ̀ọ̀sùn nítorí pé ní máa ń tó máa jù nínú ìtura ìjọba wà ní ìrèjì nígbà nàìjíríà àrà àbìnà níbi wáyé nígbà ètò ìdáni tó pé wáyé ìsọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ní àwọn tó jáde ní òkè àtúntò láwà ló sọ́lá bẹ́ẹ̀ rẹ̀. níbo mi ní nígbà tó ní ní omi máa ń sọ̀lá wà ló sọ́lá tó ń ṣe ìrìnàjò àlìsọ́ ọ̀pọ̀ ní ẹ̀rọ ìrìnàjò òun láti mọ́tà tó wá gbà tó sọ̀lá wà sọ́lá lọ sí ilé tí bá bí láti lè káàmì wà lọ sọ́mà ó ń sùhánà lẹ́bi àkọ́ ọ̀bẹ àbí yìí lẹ́yìn láti ilẹ̀ mọ̀tìlì àwọ̀ ilẹ̀ mọ̀tìlì àkọ́. ìgbẹ́ nínú àwọn sùhánà wọ́tà á المسجد الحرام إلى المسجد الأقصى أيونا أقول ماذا صلى الله عليه وسلم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ibi ọpẹ́ fún àwọn subhanahu wa ta'ala tó sọ sí àkàlẹ fún ẹwẹ ẹ gbogbo àwọn ọ̀nà yìí ìyàní ó pe àdéhùn wa wà lọ́sọ̀lá ó pe ní ẹrú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àgbà tàbá lòwó tó ti kà ní ilẹ̀ ẹrú á ti ká àwọn àbí àyè tó ga ni tó náà ló bá tó fẹ́ràn sọ̀rọ̀ àwọn ọ̀sánlá ó ní ẹ má máa yìn mí láì gbòòrò láàbùkù ló ní kàmá àdúrásì ní àdúrásì mọ̀sáàrọ̀ ní àmàlẹ̀ ó ní ẹ má máa yìn mí láì gbòòrò ẹ má gbèrú kọjá àlà gẹ́gẹ́ bí àwọn nàkárá tí wọ́n ṣe kí ni wọ́n ṣe ní ìsáàbùsì mọ̀mọ́lẹ̀ wọ́n yìn wọ́n yìn láì gbòòrò ìjọ ìfẹ́rọ̀ màwọ́ sọ̀hánà wọ́n tààlà àdúrásì sallallahu alaihi wasallam ní ó ní ìnáma tẹ́ bá fẹ́ yìn mí tẹ́ bá fẹ́ ròyìn mí ẹ máa pè mí ní abdullahi ọ̀rọ̀tún ẹ̀pẹ̀ lẹ́rù Allah subhanahu wa ta'ala ní òjíṣẹ́ rẹ̀ so eléyìí látara ìyàn náà sallallahu alaihi wasallam yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kì sínú tó ti tí Allah subhanahu wa ta'ala kọ́ alára kó bẹ́ẹ̀ ibẹ̀ látẹ̀jà àrùn ìlà ìlà ìdájà látàtà wọn náà fẹ́ràn àmì sallallahu alaihi wasallam látàtà ìyàn náà bì so wọ́n wá ìyàn náà nǹkan mi tó yẹ kí àwọn ọ̀hánà wọ́n sàárà wọ́n gbèrè àwọn ọgbẹ́ fún ọgbẹ́ fún àwọn sọ̀rọ̀ láwà àlẹ́ òṣèlá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kíra mẹ́tàn bíi ìdẹ́májú fún àwọn sọ̀rọ̀ láwà àlẹ́ òṣèlá gẹ́gẹ́ bíi búrúdà lápẹjú ẹni sí búrúdà tó gbajúmọ̀ ní sí tó máa tẹ́mọ́ láyà sáré wà sẹ́lẹ̀ ọjà ìmọ̀lá àbàdá tó rẹ̀ ń tẹ́ búrúdà yìí tẹ́yẹ̀ bá lọ kàá látòkè délẹ̀ àwọn bo àwọn ìfọ̀ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tó kọ́ ó gbé àwọn òròyìn Allah subhanahu wa ta'ala ó gbé fún àwọn sọ̀rọ̀ láwà àlẹ́ òṣèlá

ó ní wà nínú mi ẹ̀yìn yìí ẹ̀yìn mo lọ́wọ́ ẹ̀yìn wọ̀ ìkọlà ni ó ní kọ́dà nínú màdàbí sọ̀rọ̀ wà ní ọ̀sán mi nínú ìdè lábáwá ní sẹ̀rẹ̀ yìí pé díẹ̀ nínú màdàbí sọ̀rọ̀ wà ní ọ̀sán apá kan nínú màdàbí sọ̀rọ̀ wà ní ọ̀sán ẹ̀yìn mo lọ́wọ́ wọ̀ ìkọlà ni òun náà ní gbogbo ọmọ tó wà nínú aláwọ̀ wọ̀ ìkọlà ìmọ̀tánù ní sí àwọn ọ̀sán ẹ̀wọ̀n tí ìwà wa jẹ́ díẹ̀ nínú àdẹ́sọ̀lá wa alẹ́ wọ̀sánlá ajẹ́ pé ìwọ wá ní ìwà jẹ́ màtí ọlọ́sàn àti wọ̀tà rẹ̀ tó látara ẹ̀yìn àdẹ́sọ̀lá wa alẹ́ wọ̀sánlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n yìn àdẹ́bí láì gbòòrò pé àbá àfẹ́yìn náà ni àfẹ́yìn náà ni so àdẹ́bí ti tẹ́bí ni ó ti tọ́ wa lára torí pé àdẹ́bí ti mọ̀ pé ń bí ẹ̀yìn àbú ní máa padà tẹ̀lé bẹ́ẹ̀ tóbi ní ẹ má máa má so Allah subhanahu wa ta'ala ní tẹ́ bá wà nù yè méjì tẹ́ mọ̀ pé mímá nàzẹ́nà àlà àbùnà nípa tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ó ní máa tó bèèrè sóòrò tí ní bèèrè ó ní ẹ̀rọ ìgbẹ̀já tẹ́kínì ẹ̀rọ ìgbẹ̀já jìyàn ibi tí ó bá tẹ́kínì tí ó bá ti sílẹ̀ tí ó bá sílẹ̀ láti máa tẹ́kínì láti máa jìyàn ìjàkadì wá tó bèèrè sóòrò tí ní bèèrè eléyìí challenge ni Allah subhanahu challenge wà pé ẹnu sóra kan wá ṣé ìsọkú sóra rárá o ẹ máa ní nígbà tí wọ́n ti wọ́n ti bá bọ̀rọ̀ di sóra tìrì ẹ̀sìnkà nàkàrà ni ẹ̀sìnkà nàkàrà ni yẹn wá tó fi sóra tìrì ó túmọ̀ pé gbogbo sóra tó bá ti bá lè mú wá nínú Qur'an ẹ̀ mú sọ́kùnrin àásùrì wá ẹ̀ ń sọ́kùnrin àásùrì láyà mẹ́ta pé náà ọ̀yà ẹ̀ àwọn oníjà sí irú mi wọ́n sọ pé mílù mẹ́fìlì yìí ẹmu wá látọ̀dọ̀ irú èèyàn míì tó dàbí àjẹ́bí ẹmu ẹlòmíì náà wá kí ó máa kọ kí ó máa kàlẹ́ gà ní ìṣòwò àwọn àlẹ́ òṣèlá ń wá mú àlùkò àánì wá wá kárí. tó àwọn sùhánù owó tààlà ó fi eléyìí ó fi pé àwọn kèbèrí ó fi wọ́n níjà ó wá ní ẹ da àwọn wá nìkan wọ́n lè oṣù àdá àkùn ẹ lọ lè pé kí ni ẹ ṣùgbọ́n àdá àkùn ẹ àwọn àdàkùn àwọn onírànlọ́wọ́ yìí àwọn òtàtẹ́ ń pè wọn ẹjọ́ pé gbogbo wọn ẹjọ́ sí kíni ẹjọ́ pawọ́pọ̀ ẹjọ́ dára ń jọ lórí ẹ̀ kẹ́ ẹ wá ń túra kan wá nínú alukur'an ní ìlú nìlá àmọ́ ẹ̀mọ́ pẹ̀lú ọkọ̀ kan wọ́n dára sí àwọn ẹ̀kọ́ yìí lẹ́ ń pè wọn kan àwọn náà ní ẹ pè ẹ wá jọ pawọ́pọ̀ láàrin ara yín ẹ mú irú alukur'an wá nǹkan tó ń sọ àdìgí tó bá jẹ́ pé òdodo bá ní lóòótọ́ wáyé pé iyèméjì tẹ́ ẹ bá ń ṣe iyèméjì náà wọ́n pé iyèméjì ń ta yín lójú pé a àgbàdo kùránì sọ̀kalẹ̀ ẹ̀yin náà ẹ̀sìn kí ni ẹmú rẹ̀ wá nítorí pé iye méjì táwọn kèbèrè ń ṣe yìí àtàwọn mìíràn fi pa àlùkùránì iye méjì wù ní pé àdáṣọ wà wà lọ sọ́dọ̀ nìkan ló kọ́ máa ẹwọ bí ẹwọ bí ẹwọ Allah subhanahu wa ta'ala kó ṣe fi làákàyè yàní ìgbà míì wà tó jẹ́ pé kí ni kò ní ìkẹsẹ̀ mú àyàwá fún yàn làákàyè náà lẹ́ẹ̀ṣẹ̀ kí ni òun náà lẹ́ẹ̀bi lẹ́ẹ̀bi ìdájọ́ lé lórí lórí ẹni tí ò bá àyà gbọ́ ẹni tí ò bá àyà àlùkùránì gbọ́ kí ẹ wá ń sọ ẹ wá ń fa àyà fún yóò sọ fún yín pé èmi ò yóò mú nǹkan mi wá kọ́ fi sàlàyé fún mi ní yóò fẹ́ kí yóò mú nǹkan mi wá fún mi. nínú àwọn afá wa al-allama sheikh muhammad nasiruddin al-albani rahimahullah ẹnìkan ni wá ní ẹ̀fọ́ wa táwọn ìjọba ti ní bọ́ọ̀sì kóhun wá bẹ́ kóhun wá tẹ̀sí ẹ̀wù pé tó ó wá kọ́kọ́ sọ̀rọ̀ ó ní sọ kí ni tí a fẹ́ sọ̀rọ̀ yìí lórí àti àgbà ní tó ló bá kọ̀kọ̀ tó yẹ kó ló bá kọ̀kọ̀ ó wá sílẹ̀ náà wípé kí la fẹ́ sọ̀rọ̀ lé lérí ó yẹ kó o dé ah, ní ti kó ti àwọn onítọ̀ tí tó fẹ́ bá mi sọ báyìí báyìí báyìí á ah, ó yà kó ti máa lọ ó máa kankan ẹ̀sìn bá mi ṣe owó ti bá bàtà ọwọ́ àbìlà ká ìdọ́gba rẹ ó ti kí ni ọ̀rọ̀ bá dà lọ́wọ́ lójú bá jẹ̀rẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní kíní àwọn sálàfù wọn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ìkànnì àwọn sálàfù ó fẹ́ bá àwọn ṣíyà jiyàn àwọn ṣíyà wọ́n sọ fún pé àdádáálẹ̀ ni o kò sí ti ń jẹ́ ṣíyà nínú Islam kò sáwọn ṣíyà nípa ayé àmì ìsọ̀lá àṣọ̀lá ó ní rọ́ọ̀nì ẹ̀sìn tó ẹgbẹ́ lọ́wọ́ ìdẹ́sẹ̀ àmẹ́bí ọ̀nà ìjà pàdé àwọn ti nǹkan ti lórí ọ̀rọ̀ yìí wọ́n á dá àsìkò wọn á pàdé tó pàdé nínú sáfì nígbà tí àfáà yóò wọ kéde mọ́ láti láìdé ó bá kó bàtà rẹ̀ méjèèjì ó bá kó ó bá kó kábíyá ó bá wọlé sàlámà lè bá wọlé. àdà ìwọ tó lélẹ́yìn àwọn èèyàn kó bàtà wọn síta ó dáa di pé ìwọ tó wá kó bàtà rẹ̀ wọlé ó ní à ó ní à mo gbọ́ ó ní ó ní ìdílé náà ti tẹ́lẹ̀ ó ní mo kàánú hadith kan ní ipe nígbà yà mẹ́rin sọ̀rọ̀ wá àwọn ṣíà àwọn ọmọ ìdí bàtà tó ní mọ́ṣáájú so ìkan náà jẹ́ ọ̀nà ìwà fẹ́ jìgá ìrọ́lò ah, pa tẹ́jì àmìláyà rẹ̀rì ni ẹ̀wọ̀n àwọn jẹ́ ìrọ́lò ah, tó pa wọn tẹ́jì àmìláyà rẹ̀rì ń tọ́ alẹ́kùn tí sí àláyà rẹ̀rì tó bá wà lẹ́fẹ́ lọ́tọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó ti parí tó bá tó ká so eléyìí àwọn àpá àmọ́ lẹ́yìn tó máa ń lo àdìlẹ́tù àdàkùnìyà ó tún wá ń lo àdìlẹ́tù àdàkùnìyà bó tún wá lò làákàyè bó tún làákàyè rẹ̀ wọn bó tún jọba ní sẹ́yìn ní o àgbà bẹ́ẹ̀ làákàyè wa. torí pé à ìfi Allah subhanahu wa ta'ala nílẹ̀ yàní sábàtà nàkìlá wà ákìlá ni yàní ìfi bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ọba tí ń bẹ ní ọba tó o ogun ẹ̀dá ni ó nílẹ̀ nínú Qur'an nínú sunnah Nabi sallallahu alaihi wasallam o tún wá o tá a bá tún ká gbé sínú làákàyè kan pé ẹ̀dá o làákàyè wò o ọba ó rọrùn o méjì ó wọn darí ayé kan kò rọrùn rárá ó rọrùn kí ọ̀gá méjì wọ́n ní ẹrú kan kó jọ máa pé lò kò rọrùn rárá tí ọba ti wá rọrùn rárá a jẹ́ pé báyìí ti wá tó yìí kò rọrùn kí ọba méjì ó máa ṣe kí ni ó máa darí ẹ̀ òjò ló tún ìdí báyìí ní wá ikọ́ ọba méjì ti darí ayé ni ìfowópamọ́ bá ẹrú mi lọ́dún tẹ̀lé o olóhùn tààtà má ti rọ̀ nídìí ìdí ìdókòjò rọ̀ nídìí ẹlẹ́yìn tí o bá wọ́n ọ̀dà ẹja pín pín tí o mọ̀ lè di ẹgbẹ́ ndị tètè ìjọ padà tẹ̀lé náà mi Allah subhanahu wa ta'ala ó tẹ̀lé àpèjúwe fún wa àtàwọn méjì náà mà kò rọrùn kí ọba méjì kó máa tẹ́kí kó máa pàṣẹ ayé. tó a eléyìí Allah subhanahu wa ta'ala nínú àwọn mi nínú àwọn àyà mi ó òní súrà tó bẹ̀rẹ̀ bí ó ti kọ́kọ́ tàlé ìdí wọ́n bì kan inú inú súrà tó kọ́kọ́ Allah subhanahu wa ta'ala ní ó ní kúlù bá tún fi kìtà bí min indillahi kó wà áhìdá mi mà ó ní ìlànà Nabi sallallahu alaihi wasallam sọ fún wa ìfẹ́ ká ṣe kíni ni wọ́n mú síra kan tó tún ṣe kíni tó tún má nà ju Al-Qur'an lọ wọ́n tún lọ lè mú wá tó bí àbùsí Al-Qur'an àtẹ̀lé òwú ìfúntùn kọ̀ọ̀dì láti máa tẹ̀lé ìyàlẹ́ ìfọ̀mọ́tọ́lá ẹ̀rọ àwọn wájà mi wá tó tún dáa ju àlùkùránì lọ káàmà tẹ̀lé nínú tó sọ yìí wọ́n ẹgbẹ́ òdodo lẹ́ sọ lóòótọ́ pé àlùkùránì yóò irọ́ ni èmi mo mú èmi mo mú wá. ibo mi ìlú sọ́ọ̀tì sọ àwọn sùhánù wọn dára sọ fún pé ó ní láyé ní ìdámà àtẹlẹ jíìnù wọlé ni ó ní àdúgbò láwà lọ́sọ́lá sọ fún pé láyé ní ìdámà àtẹlẹ jíìnù wọlé ni láyé ní àwọn tí wọ́n lo àwọn tí wọ́n ṣe gba májíìkì gbogbo ní ìdíjú wọn ṣe nípa ẹ̀ àlùjọ náà ló bá lò àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n pin dá àlùjọ náà ni wọ́n lò sọ́mi ṣe àlẹ́bí wa ní kí àlẹ́bí ó tàlẹ́ jù pé làyé ní ìṣẹ́ máa ti jí níwọ̀ lẹ́yìn àtàwọn àjẹmú àtàwọn èèyàn tí gbogbo wọn sábà pawọ́ pọ̀ wọ́n jọ kóra wọn jọ àlá àyíyáàtò bí méjì ha àlùkùránì pé àwọn fẹ́ mú irú àlùkùránì wá àwọn náà fẹ́ mú àlùkùránì tó tàbí eléyìí wá láàyè àtúnlà bí méjì ó ní mo láíláí kò ní lágbára láti mú ẹ̀wá wàlọ̀ káàní bá àdúgbò ní bá àdúgbò ìgbà ní ìwọ̀n kọ́lá kó jẹ́ pé kí àwọn apá kan wọn sáde kí ni náà máa fún apá kan ara wọn lọ́wọ́ kí wọ́n jọ rárá wọn lọ́wọ́ kí wọ́n jọ káńká pé conference wọ́n jọ dá wọ́n dira amánulé báyìí máa yọ ọdún pé alábẹ̀ẹ́ kan tí ó jọba àlùkùránì yìí ni ó ní láíláí kò lè mú àlùkùránì wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó sọ fún wa nínú sọ́ọ̀tù hù ó ní àmìyàkùn lónà tààrọ̀ tí wọ́n sọ àkóso bá àti òbí á ṣe sùúrà ni ó ní ikú ẹ̀sọ́ fún ní sọ fún ọ ọwọ́ ẹ̀yọ súrà mẹ́wàá wá nínú àgbò àárín àmìsìlì yìí ó dàbí àgbò àárín yìí mùsàlùyà tó jẹ́ pé wọ́n hùn náà ẹ̀mú bẹ̀ tí wọ́n wá ẹ̀dá kùránì yìí ti ọ̀tẹ́tì àwọn kan ni wọ́n fún àlẹ́sọ̀ bá wà lè òtẹ́lá tó lè gbọ́ bí kan ni àwọn kan ni wọ́n ń kà fún kódà àyín náà lọ lè wá àwọn kan tí ó karú eléyìí náà fi ń rẹ̀ wá wá lè rò màlísà tó àtún nìdú nìlà ẹ wá pé àwọn tẹ́ ẹ bá lè pè màlísà tó àtún nìdú nìlà àwọn tẹ́ bá lè pè tẹ́bálágbá láti pè wọ́n tẹ́lẹ̀ wá lọ́wọ́ lọ́dọ̀ wọn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala in kuntum sadiqin wọ́n ti ráhùn pẹ̀lú òótọ́ ráhùn pẹ̀lú òdodo tẹ́lá gbogbo àwọn àyàká ti kàfúnra wa yìí àtàwọn àyà míì náà ibi tí Allah subhanahu wa ta'ala kí ní challenge àwọn ìbè yìí ipe kọ́mú bá lùkọ́ á níwá ẹ rí pé nǹkan tí mi ń parí rẹ̀ náà ni pé nǹkan tó ń kọ̀ ìdí tẹ́lá mọ̀ pé òdodo ní tẹ́ sọ lóòótọ́ ẹ sáàmù rẹ̀ balẹ̀ so eléyìí ti báyìí á ti pé tá a bá wo àwọn àyà tá a ti tàṣíwájú àwọn àyà yìí wọ́n ní ṣe pẹ̀lú tàwíìdù tàwíìdù àlùkọ́ òun náà pé ní tàwíìdù lùkọ́ wípé yàní ẹ dábàá máa gbèrò táàmà tàǹtà lọ́dọ̀ rẹ ni àbí dábàá máa pè ní àbí dábàá máa tàbí àbí dábàá máa béèrè owó dábàá fẹ́ lọ́dọ̀ rẹ ni ó gbọ́dọ̀ jẹ́ ọba ọ̀kan tuntun òun náà lápẹ̀lẹ̀ kí ni tàwídò kọ́ lẹ́gbà tó sọ lẹ́yìn tán ó wá bọ́ sínú kí ni ó wá bọ́ sínú tàwídò mùtáàbàá ipe tá a bá ti mọ̀ ipe àwọn sùhánà wọ́n ta aláìsàn tó fi yé wa ipe òun nìkan náà láàmà kà ọ̀dọ̀ nìkan náà láti máa mẹ́rẹ̀ kan àní máa fẹ́ lómi lẹ́yìn rẹ̀ ó wá fún kí ni ó fún tàwídò mùtáàbàá ó tún abẹ́ ti nílẹ̀ fún wa pé ẹ̀dá kan tuntun náà lágbọ́dọ̀ máa tẹ́kí ní òun náà lágbọ́dọ̀ máa tẹ̀lé òun náà ni àmì sọ̀rọ̀ wá wàhálà ìwọ̀n sọ̀lá òun náà ló fi jáyà ayà ìkàlẹ̀ fún olóòtú fún wa pé à ìfúnpọ̀ ìfúnpọ̀ bí ọ́ ibi ní máa nàzẹ́ ná àlà àbùnà ó bẹ́ fi nílẹ̀ fún wa pé àmì sọ̀rọ̀ wá wàhálà ìwọ̀n sọ̀lá ànábì náà tẹ́kí òun náà láfi tẹ́rán ìgbà àmì sọ̀rọ̀ wá wàhálà ìwọ̀n sọ̀lá bá ti wá fún wa fún inú àlùkò àmì àbínú ìtòrí ẹni fún àmì sọ̀rọ̀ wá wàhálà ìwọ̀n sọ̀lá mi àbọ̀rọ̀ ó bẹ̀ sí ilẹ̀ fún akẹ́ ànábì sallallahu alaihi wa sallam òun náà ni al-mathalu al-a'la òun náà ni àpèjúwe tó ga jù òun náà ni al-qudwatu al-hasana òun náà ni ẹni tá àgbèjúwájú pé pé táà bá ń kọ́tẹ̀ rẹ̀ nínú gbogbo ògbésí ayé wa àní sínà àlẹ́sọ̀láwà àlẹ́sọ̀lá òun náà lágbọ̀dọ̀ máa kọ́ sí òun náà ní àyà ìwá láti wá fi mílẹ̀ fún wa látara pé ní látara fífi àkùrá nìmílẹ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú súra mi ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ó ní àríkọ́sí dáadáa ń bẹ fún wa látara nabi sallallahu alayhi wa sallam liman kana yarju Allaha wal ẹnà àkókò bá wọ́n fún hàn wọ́n tààlà pàdé tó bá jọ gbígbà kìámà wà ní ọmọ káàkì èsì ìrìnà àkókò bá wọ́n pàdé lọ́jọ́ gbígbà kìámà tòun náà ló bá àtọ́jọ́ pé kí ni àáyà yìí ní tọ́ka lórí pé ẹni tí ò bá ti mú ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó wọ́n máa kọ́ ẹni tí ó bá ti máa tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn rẹ̀ tá a bá ń sọ ibi àdáda alẹ̀ tá a bá ń sọ pé títẹ̀ lánàbí sallallahu alaihi wasallam yàní gbogbo àwọn dáàmà sọ ibi àwọn nǹkan tó jẹ́ bí ẹ̀sìn ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ lónìí tá a bá ń sọ̀rọ̀ pé súnà ànábì ànábì ò ṣe báyìí ẹ̀sìn ṣe ṣebí kẹ́tẹ́kẹ́tẹ́ náà máa ń gún ràkúnmí náà máa ń gún báyìí àdámì sallallahu alaihi wasallam ẹ̀yìn náà ti máa gún kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́ máa gún ràkúnmí lọ mọ́ká ṣé àṣẹ àdámì ìṣèkiri sáàbí olo kíná gbogbo rẹ̀ ní olo páàlì gbogbo èyí ti wọ́n máa sọ wọ́n máa sọ tó gbogbo àwọn sábà yìí alaihi wasallam nígbà ayé rẹ̀ àdámì náà ti là á ó ti kó yíwa pé àbá yín sọ ọ̀rọ̀ ayé o tọ́ ẹ̀kọ́rọ̀ ayé là ń níbẹ̀ tẹ́ǹtì alágbèéká mẹ́wàá tí o bá ti ní wọ́lù wọ́lù mà kọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ilẹ̀ ẹlẹ́ o fẹ́ kọ́lé rẹ tó yẹ pé o fẹ́ máa gba àjálẹ̀ tó fẹ́ máa gbà tó máa fi jáde sí nìkan kọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ sí tó bá ti lágbára rẹ̀ tó o sì lé tó orí tó kọ́ pẹ̀lú pẹ̀lú owó halal láwọn owó olówó jẹ mọ́nà owó olówó sọ

kẹ́ẹ̀bẹ̀ náà ni fóònù àti máa fi fóònù tá à ń lò yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan ayé ni àmọ́ gbogbo àwọn nǹkan ayé yìí tá a bá lò ó tá a bá lò ó lọ́nà dáadáa á kò mọ wá gbẹ̀sìn dáadáa bẹ́ẹ̀ àmọ́ tá a bá lò ó nílà kejì náà á di àlórí ẹ̀ ẹni tó mú fóònù rẹ̀ nìyí tó fi fi àwọn èèyàn pé tọ̀ ẹ̀ lágbájá ẹ lọ lè da lọ́nà ẹ bá ní ẹ lù ú àbí ẹ bá ti nípa ẹ pa ṣe àgbẹ̀fọ́ náà

bẹ́ẹ̀ bá ń bá gbogbo lọ́wọ́ tí wọ́n ní ti wá àti àbí tí ní pè ó àbí tí ní gbóhùn sókè káwọn orí gbọ́ tàbí ń kírun ìlò láti kúrò láti ṣe kíni láti ṣe ìgbàlára tó bẹ̀ ìgbàlára bẹ́ẹ̀. tó ní àlànà ìsọ̀lá wa rẹ̀ òṣèlú àti sọ fún àwọn sọ̀hábà nígbà táwọn sọ̀hábà táwọn ìsọ̀lá wa rẹ̀ òṣèlú yìí wọn pé àtọ́ bá fẹ́ gbé dẹ̀bí dùn àwọn wà mú onímọ̀tí máa ń ṣe wọ́n àmú kankan níjà akọ igi dẹ̀bí dùn wọ́n àti tíjà abo òun náà wọ́n pè ní bẹ́ẹ̀ kí onímọ̀ pè ní polymation àgbẹ̀kà lọ́wọ́ ń pè àwọn tó bá ṣe àgbẹ̀kà àgbẹ̀kà pè so wọ́n lọ fi tí tí o bá fi tí tí o bá fi kíní ìdí nígbà bí mi jáde kò ní ké jẹ ẹ̀rọ padà gbé fún ànábì wa rí wọn tán sọ pé àtẹ́lẹ́ ń ṣe yìí tó wá ní ìtumọ̀ tó wá ní kàkà tí wọ́n ṣe ni ànábì sọ eléyìí tiẹ̀ ni ànábì sọ fún ẹ bẹ́ẹ̀ wá yìí ni bẹ́ẹ̀ wọ́n kò hánú lára ni ẹ má nígbà tí ó di ọdún tó tàbí ló jáde tàbí ló bá já ó jẹ kó dáa wọn lọ nígbà tí ó sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá wípé ọ̀rọ̀ tó sọ́njọ́ ní táǹtà sí táǹtà ní bílẹ̀ fi ṣe ní ni ànábì ní ara òun kà sọ òfin ọkùnrin ní ànábì wa sọ fún wọn pé à ń tún àlámú bí òmù ìrìnà ànábì sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá ní ẹ̀yìn ilẹ̀ fi ní mọ̀jù nípa tó bá ti ní ṣe pẹ̀lú àlámọ̀ ìrìnà ẹ̀bá bẹ́ kọ́lé ẹ̀ àwọn kámítà lápè àti ọba àkàlẹ àwọn bíkìlì àwọn òkú ọmọ àwọn kápítà ọkà gbogbo kálukú ló ní kíni ló ní eré òkúta níta rẹ nínú ayé so eléyìí òun láti tí ó bá ti wà àmọ́ tó bá ti jẹ́ ọ̀rẹ́ sí tó bá ti jẹ́ pé kọ́ọ̀lọ̀ báwù kọ́ọ̀lọ̀ bọ̀tù pé ọlọ́sùn láàánú wọ́n tààrà ó wí báyìí ànábì wí báyìí a gbọ́dọ̀ yọnu sí rárá a gbọ́dọ̀ ní òfin náà ti wà rárá ọwọ́ àjọwọ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ ọba láwùjọ lónìí ìtayé yìí òun là yìí òun là ní wọ́n ti kí ni òun là yìí fẹ́ fọwọ́ bà àwọn tó bá jẹ́ sí ọ̀rẹ́ ẹ̀sìn àwọn wá ti kí ni àwọn wá ti wá ti wá kí fún alápèjúwe àtàbá tó pé kí ni yìí láti ní yóò fẹ́ ti mú àdáda rẹ̀ ni àwọn kan ó dúró pé bá ti bá táwọn bàbá wa ti nù àpárá bàbá wa tá a bá lánàá wọn ní báwọn ti bá bàbá wọn jẹ tánà nù àwọn jẹ tánà wọn ti báwọn jẹ nínú wọn wá kà á lọ pé wọn ti ń ṣe nù láti máa ṣe lọ ní nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn láti rí ẹ̀rí tó bẹ̀sẹ̀ múlẹ̀ pé àwọn bàbá tó ṣe é hun wọ́n láti ṣe ni àṣẹ ni wọ́n ṣe bí ẹ̀rọ ìgbàlejò mẹ́rin ìyànà wọ́n tó hàn wọ́n tààrà ó fẹ́ kí ni ọba náà láti wà fún náà iná sí iná áwọ̀ àpá àná ìta bá gbàgbé àti ìta bá ṣe mistake ìta àfi ṣe Allah subhanahu wa ta'ala àti tọrọ pé kí Allah subhanahu wa ta'ala fọmọ́ bí wá àníṣọ̀lá wa lọ́sẹ̀ láti ṣe kọjú wa pé bí àbá ti ń ṣàdúrà Allah subhanahu wa ta'ala ti ń dá wọn lóòfin ní pé òun ṣe ní wàá so àwọn tó ti kọjá lọ wọn má ṣàìdé ní ẹ̀sìn kágbà tí wọ́n ṣe ń tẹ́kì ní ọlọ́run náà lọ́wọ́ tààrà ìyá mi so àwọn wà nípa ti bá wọn láti máa ṣe nù àlẹ́ tẹ́ ìyẹn àwọn tó wá kàn ká ayé tó jẹ́ pé ìkẹta àlẹ́ tẹ́ ìyẹn family house ẹlòmíì ti family house rẹ̀ ilé alábàárà ló ṣe bá táwọn bàbá ti má kalẹ̀ ní àmọ́ bàbá owó tọ́wọ́ ẹ̀ òun gbé pàdé náà bá wa ní ó bẹ̀rẹ̀ sí wo òfìsì ẹ̀ka ní gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà làwọn èyí ti àwọn bàbá wọn jọ kẹ̀mẹ̀dá tó wọ́n tó wọ́n jọun ga tó pé ó bẹ̀rẹ̀ sí kíni ó bẹ̀rẹ̀ tún máa tún náà ní máa dé àjẹ́ òkú báyìí ti báyìí à lè wọ́n ní ti á ní ti di kíni ó ti di ó sùn ẹ̀dí bá á yí padà àmọ́ ta bá wá rí àkíyèsí bí ọ̀rẹ́ sí bí eléyìí ànábì ò sé kọ́lá àti ànábì yìí kọ́lá ayé kùránì yìí pé àwọn tó sé yìí báyà wò ní di yóò tọ́jú ọmọ wọn náà láti sọ̀rọ̀ wà lẹ́sìn láti sọ́pá ní àdìsí ẹ̀ pé wọn àdàtà sí amìnà àdá máa lé tàbí ìhú pọ̀lú ọ̀rọ̀ ẹni tó bá ti dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn wa yìí ẹ̀sìn bá rúti níbi ẹ̀sìn náà lọ sí amìnà àdá nínú ẹ̀sìn wa yìí ẹni tó bá ti ṣe nǹkan kan bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wà lẹ́ wọ̀sán láti yóò ṣe pàrọ̀ ọ̀rọ̀ nǹkan báyẹn wọ́n á ti kí ni á dà padà àdìgbà lọ́wọ́ ni so àjẹ́gbé ayàtà àkàfúnra wa bẹ̀ yìí ìdáyà ń sọ fún wa ní pé kíni láti pé ká mú àníbìtọ̀ láwà ní ọ̀sánlá nìkan ní ẹni táà máa tẹ̀lé níbi ọ̀rẹ́ fún wa owó tá a bá fẹ́ ṣe díẹ̀ sí káwá ìṣẹ́ṣẹ́ bá nàbí ṣẹṣẹ́ nì níta bá fẹ́ sọ jáde tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tánàbí sọ báyìí kọ́dà àjọ kan wa tá a ní nípa àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn káwá tó látara àdílé tàbá ti lé yìí òun náà ló jẹ́ pé kíni a wà nínú ẹni tó ti ní májẹ̀mú méjì tí yóò fi máa ní ọ̀nà pé iṣẹ́ dáadáa yóò gbàgbọ́ ní ọ̀gbìn àti àmà májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní àjẹ̀fọ́lá tó yẹ pé ìdàkejì rẹ̀ òun náà ní kíni òun náà ní àṣẹ́kù mẹ́rin mẹ́lẹ́kejì òun náà ní àlùsáàbà òun náà ní pé kíni láti ṣe wa tẹ̀lé àlọ́ ìṣọ̀wá wa rí ọ̀sọ́lá tó tó á dájú níbi áyà yìí wọ́n ti lọ́la ṣe àwọn á máa bá a lọ sí adájú sí àbí àwọn subhanahu wa ta'ala kí wọ́n tàbí àlékún àgbọ́yé ìfẹ̀fà àbí àwọn subhanahu wa ta'ala kí ó fi òdodo ó fi àwọn òdodo wọ́n á fún wa ní agbára láti máa tẹ̀lé ó fi tí pé ní wọ́n pè ní ìbàjẹ́ ó fi pé ó fi àwọn níbàjẹ́ ó fún wa ní agbára láti dábàá ìfẹ́ inú àti ẹ̀gbọ́n láti fi owó jíjẹ́ ìbàjẹ́ rẹ̀ ọtí àwọn subhanahu wa ta'ala àwọn tí a ń gbà yìí àti àtẹwọ́ àti ẹ̀rẹ́ tí wọ́n lọ́wọ́ ní àlọ́wọ́ alẹ́ tí ó máa gbàlẹ́ ti wà gbogbo dáadáa tí àti ilẹ̀ ọ̀gbìn àti lóògùn àti kìyàmọ̀lẹ́ tí àwọn àlọ́wọ́ alẹ́ tí ó máa ṣàlù aláyà ó gbà lọ wa kó ṣe ó jẹ́ kó ṣe déédéé tí òun kò ṣe ká ṣe ó yẹ kó ṣe déédéé tí àwọn ìṣòwò àwọn àlẹ́ ìṣòwò ìṣòwò ìṣòwò ìṣòwò ìṣòwò ìṣòwò ìṣòwò ìṣòwò